الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولي الصالحين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد الصادق الأمين وعلى آله وأصحابه بر الميامين والتابعين لهم بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته ada ọpẹ́ fún Ọlọ́run ọba Ọlọ́run ọba ní ọpẹ́ tọ́ sí lórí àánú rẹ̀ tó tún lé kan sí lórí wa ó mú adé ọjọ́ ẹlẹ́ẹ̀kejì nínú oṣù Ramadan títí oṣù ẹlẹ́ẹ̀kẹsàn nígbà tí hijira Nabi sallallahu alaihi wasallam tó di àádọ́jọ ọdún àbí ó di ìgbèjì ọdún àti ọdún mọ́kàndínlógójì àánú lọ́lọ́wọ́ ọba ìlẹ́kẹ́ ọlágbélé ìṣe fún wa kìí ṣe mímọ̀ àṣẹ wa kìí sì ṣe pamọ́ lọ́wọ́ sí ju táwọn akẹgbẹ́ wa lọ. ìdára ọlá ni látọ̀dọ̀ lọ. torí báwọn kan wọ́n sin ọlọ́wọ́ ọba jù wá lọ wọ́n ṣe dáadáa láwọn èèyàn jù wá lọ tó jẹ́ pé ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ nípa wọn lónìí òun náà ní pé igi tọ́tọ́ ìpè nínú igbó ṣùgbọ́n wa àrí ànúgbà lọ́dọ̀ ọlọ́run lọ́lọ́run tó fi sẹ́mi àtẹnìkọ̀ kan wá kú lóní kó ẹni kọ́ lọ́wọ́ bá lólórí tó ṣe fún wa ìkẹ́ ọlọ́run ìkẹ́ rẹ̀ kó máa bá anẹ́kọ̀ọ́ Muhammad sallallahu alayhi wa sallam ẹni òtítọ́ ẹni ìfọ̀kànbalẹ̀ sí anábì òdodo ni ọlọ́mọba wa kẹ́ dáadáa ọlọ́mọba wa kẹ́ àwọn aráàlú rẹ̀ àwọn kẹ́ àwọn sáré rẹ̀ bá a kẹ́ gbogbo olùtẹ̀lé lánàá wọn pẹ̀lú ìdáná tó ń fi sílẹ̀ ní tóbi dẹjọ́ àgbéyàmà lẹ́yìn náà ní mẹ́sìlú náwó ẹ̀ ní atẹ́yìn nílùú ìtẹ́yìn. ní ìtẹ̀síwájú mọ́tàsírì wa ètò tó yí pé à ń bá bọ̀ wá láti àná lọ́dẹ̀ ètò tó yí pé a máa fi síra wa létí nípa ọ̀rọ̀ ọba ìlẹ̀kẹ̀ ọlá. gẹ́gẹ́ bó ti jẹ́ wípé ní àná pẹ̀lú àánú ọlọ́run ọgọ́ta. àti àyà ọgọ́ta ńlọkà ní àná ètò ti pé insha Allahu ta'ala méjìdínlẹ́ ọgọ́ta àti mọ́kàndínlọ́gọ́ta làkàlà ni ọgọ́ta gẹ́gẹ́ oná láti gbé lónìí insha Allahu ta'ala nínú Suratul Baqara kagbọ́ àwọn àyà ti díẹ̀ nínú àwọn àyà tó ṣe pé afẹ́tú lónìí kí ọlọ́run ọba ìrètí ọlá ọlọ́run kò sí àánú fún èmi àtẹ̀kọ́ ọ̀gá wa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ استسقى موسى لقومه فقلنا اضرب بعصاك الحجر فانفجرت منه اثنتا عشرة عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين. وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد فادع لنا ربك فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض يخرج لنا مما تنبت الأرض من بقلها من بقلها وقثائها وفومها وعدتها وحصدها قال تستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ذلك بما أعطوا وكانوا يعتدون آية ọgọ́ta nínú Suratul Baqara lẹ́yìn ìgbà tí Ọlọ́run ti ṣàlàyé fún wa nípa àwọn ọmọ Ísírẹ́lì pẹ̀lú bí Ọlọ́run ti pa wọ́n látẹ̀kùn ọwọ́ al-ardu al-muqaddasa ní orílẹ̀-èdè mọ̀tí tó sì jẹ́ pé wọ́n ti sọ àwọn ìsọkúsọ tí Ọlọ́run ọba àti ẹ̀nẹ́bí rẹ̀ ti ṣe àdébọ̀ Mùsá àlejò ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ lẹ́yìn ìgbà yẹn Ọlọ́run tó wá náà wá létí nípa oore tó ń ṣe fún àwọn ìsirẹ́lì tó ń ti mọ́ ti kọ́ àyà àkókò ìnàkí sí ọ̀rọ̀ Ọlọ́run ọba tó ń ti mọ́ ti mọ́rọ̀ Ọlọ́run ọba tí wọ́n tọ́ sẹ́yìn tí wọ́n kọ́ tí wọ́n gbọ́ Ọlọ́run ọba ìlẹ̀kùn ọlágbọ́ sẹ́gbẹ́ ìdíje wọn lélẹ́yìn bọ́lá ń ṣe ń sọ fún wa yìí Ọlọ́run náà wà náà létí ni ká má ṣe bí wọ́n ṣe ṣe kọ́mọ̀jẹ pé ibi ọtọ́ sí wọn náà ni ó tún padà sọ sáwà náà tí kì í bá kú tó ṣe pé àánú ọlọ́run lórí ẹlòmọ́ yìí kọ́lọ́wọ́n ọba ìdíkẹ́ ọlá ti kọ́ kalẹ̀ wípé níṣẹ́ lòun ò ní fi ìyà sí àdìgúnmọ́ yìí bá ti wò ní ti pa wọ́n rẹ́ ní sálìkì àmọ̀fìdé tí kì í bá ti bẹ́ẹ̀ àìmọye nǹkan ni àdìgúnmọ́ yìí ṣe ti pé ó ti tọ́ báyé ti parí rẹ̀ tó lè parẹ́ torí ẹ̀ ṣùgbọ́n àánú ọlọ́wọ́n ọba ìdíkẹ́ ọlá ti gbáwájú ìbínú rẹ̀ èpè òun òun ò ní falẹ kó mọ ẹrẹ nítorí àwọn ẹ̀ṣẹ̀ wọn tán bá ti gbogbo ẹdí àlùkìyà ní ìṣe Allahu Ta'ala tòtòrí ẹ bọlọ ń fi rán wa létí yìí ká lè mọ̀ pé Ọlọ́run bó ti jẹ aláforíjì òun ló ti tún jẹ ọba dín kẹni ní táwọn ẹsẹrẹ ní ṣe tó pọ̀ lóríṣiríṣi tá a lè kà tán nínú àwọn ọ̀rọ̀ ọbú wọn ó tó kọlọ́wọ́n ba ìlẹ́kẹ́ ọlọ́wọ́ tẹ mọ́tìjú àgbo wọn ara ìbọ́tò ti bẹ́ẹ̀ ọlọ́run ti tún ṣàlékún àánú rẹ̀ fún wọn bóyá wọn ronúkúwàdà bóyá wọn jà wọn níbi ẹ̀ṣẹ̀. ọlọ́run bá wá sọ fún wa wípé wà ìdí tẹ́sọ̀ mùsà lè kọ́ mi ní ìfàkọ́lé náà kúrẹ́ bí àtọ́ kàlíṣájà o. ọlọ́run ní rántí rẹ̀ ànábì sallallahu alaihi wasallam rántí táwọn ẹ̀ṣẹ̀lẹ̀ lílo ti máa rántí. ìdí tẹ́sọ̀ mùsà lè kọ́ nígbà tí ànábì wa mùsà aleyhi salatu salam tó ń tọrọ omi lọ́dọ̀ ọlọ́run fáwọn àlùkùnmọ́ rẹ̀ àwọn ìjọ rẹ̀. ọlọ́run ọba ìrèké ọlá ó jẹ́ kó yẹ wáyé pé ọ̀dá àti ìyẹn omi ọjà àwọn ìjà ọmọ sáàrí salatu salam. àti nígbàgbé pé nínú àwọn àmì mẹ́sàn-án tá sọ pé ọlọ́run ọba ìrèké ọlá gẹ́gẹ́ fúnra rẹ̀ fẹ́ràn nẹ́bí musa àlẹ́ salatu salam nínú rẹ̀ òun náà ní àsìní náà wà ọ̀làkọ́ni àkọ́sínà àlà fìràwọ́nà bí sìní ọlọ́run àti bá wọn ara ní fìràwọ́nà mọ̀ yẹn àwọn èèyàn rẹ̀ àti bá wọn bí sìní àfihàn bá wọn mú àfihàn bá wọn jà ọlọ́run wa ń sọ fún wa níbí báyìí pé rántí nígbà tí àwọn ọmọlẹ́yìn àníbi Musa tí ò gbẹ́ dé tí ò sójú tí ò sóbi ọ̀dá dé bá wọn wọn lọ bá musa àlẹ ìfọlọsọ sọlá pé rẹ musa ọdálódé yìí bá wa pé ọlọ́run rẹ pé ẹlẹ́dà rẹ fún wa sọ̀rọ̀ òjò lọ́dọ̀ rẹ kọlọ kọrọ òjò fún wa á omi subhanallah ọlọ́run ìlànà sọlọmọ ti bẹ o èdè tẹsán musa àlẹ omi nígbà táwọn ọjọ́ musa tí wọn ń tọrọ lọ́dọ̀ musa pé kọ bá wọn bẹ ọlọ́run wípé kọlọ ń kó lómi. وهذا يعم قولهم في الدين وغيره eléyìí ti kó sínú pé gbogbo arba'ina sana ogójì ọdún tọ́lọ́ ní yẹtì ìhónà fìlẹ̀ ọ̀rọ̀ bí wọ́n máa lùdà ìkó lórílẹ̀ tí wọ́n máa dààmú dààmú tí wọ́n máa lọ tí wọ́n máa bọ̀ tí wọ́n ní débi tí wọ́n lọ ó kó àsìkò yẹn sínú àtàtìkò míì tóra àmọ́ ike kò sí omi téèyàn lè gbé dání tí wọ́n sọ pé òun rìnrìn àjò tí èyí ti ṣe kó ní odò tí ó ti máa pamí sínú omi tó gbómi sí tẹ́lẹ̀ yẹn àfi kó mi ọtán náà bùkátà wa tóbi ó sì pọ̀ púpọ̀ ju bùkátà wa sí jíjẹ lọ ẹwà àwẹ̀ tá à ń gbà yìí tí wọ́n bá fẹ́ kí wa nínú èdè wa kí ni ó wì ẹkú kíni ẹkú òǹgbẹ nítorí pé ipa tí omi ń kó nínú ìgbésí ayé ó pọ̀ púpọ̀ ju ipa tó jẹ lásán kọ lọ torí pé oúnjẹ náà ò lè jó jẹ àyàfi pẹ̀lú omi àbí ìgbà kankan bẹ tí ó jò jẹ fún wa tí jẹ pẹ̀lú omi ni kò sí tó fi mọ́ òkúta lò kù àbí kọjá pẹ̀lú omi náà ọlọ́ni wọ́n jẹ́ àná min al-ma'i kulla shay'in hayy afala yu'minun nínú suratul anbiya ọlọ́ni wọ́n jẹ́ àná min al-ma'i kulla shay'in hayy agbékalẹ̀ látara omi kí gbogbo nǹkan kó máa jáàyè látara rẹ̀ afala yu'minun àbí wọn ò ní gbàgbọ́ síbẹ̀ torí ẹ̀ òǹgbẹ́ lágbára púpọ̀ gbogbo ẹwọ lágbára púpọ̀ bí yẹn bá wà láyè kan tí oṣù jẹ tí bá ara yìí kan omi mu díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó súnmọ́ pé kò ní kú àmọ́ kí ọmọ ti omi kí ẹ lóhun jọjẹ kan ẹ oúnjẹ yẹn rọ ọlẹ dán sí gbogbo ẹ tí ọba sómi ẹ máa oúnjẹ onídùúmọ. tí ètò ayé pé lónìí tá a wà yìí àwọn onílé rọ́ọ̀mọ̀ sọ fún wa kùtù báyìí ká kọ́kọ́ mu omi tó pọ̀ síwájú ká tó jẹun ìgbà tí wọ́n wà nínú ìjà ìkó wọn tí wọ́n wà nínú dààmúdààbò ìrìn àjò tí wọ́n rìn tí ò lórí tí ò lẹ́mú tọ́jẹ́ pé orí wọn ọmọbi tẹ́tẹ́ rí ọmọbi tí ń bá ẹsẹ̀ rẹ lọ. ó kó àsìkò yìí sínú ó sì tún kó wọn ló sì tún kó àwọn àsìkò míì náà sínú. qawluhu ta'ala gbólóhùn ọlọ́wọ́ bá tọ́lọ́wọ́ sọ yìí pé wàkúlẹ̀ náà mo rẹ́ fi àtọ́ kàlí ajá ọlọ́run ní abásọ́fà nẹ́bí musa alayhi salatu wassalam pé gẹ́gẹ́rẹ́ fi àtọ́ kẹlẹ́hẹ́jọ. ọ̀pá ọwọ́ rẹ fi na àpáta fi na òkúta. sọ́dọ̀ mọ̀ pé ọ̀pá ọwọ́ musa ọ̀dà gẹ́gẹ́ bí ọ̀pá tẹ́mi àtẹnìkọ̀ọ̀kan bí tirẹ̀ òjò làwọn ò ìgbà tí fìràwọn lánàá tó mọ́ ní alẹ́ yìí obìnrin lọ kúta pé ọ̀nì kọ́lá wà má kiri kàbí ẹ̀mí níkà yà Musa kí ni bẹ́lẹ̀ ọ̀rẹ́ yẹ Musa kọ́lá ni yà á sọ yà á da wà kẹ́ wà lẹ́yìn àwa àkóso bí hà àlẹ́ àwọn àmì wàlí yà fi hà má àrìbùn ọ̀pọ̀ oníhìyà àtọ́yà ọ̀pọ̀ àmì lélẹ́yìí o atawakawo aleha mọmọrọ kọkulu rẹ wa ahosubiha ala kọnami o tuma dari àwọn ẹran mi ma ti da ẹran káàkiri tọ́ba tiẹ̀ lọ́mọ béèrè ń pọ̀pá yẹn ò lè gbé ò ní ilé sọ́tí wọn fi ṣèpọ̀ tán wọlé yẹ fi há máa àárín gbogbo rọ̀ kùtù láwọn nǹkan mi tí ìta ìrìn là yìí ìní tẹ̀tẹ̀ mọ́ sọ fún tó láwọn sẹ́mi ti ṣe nínú sẹ́rì ọ̀sán lè àbí ó tún mú padà ọ̀dọ̀ pa ara tẹ̀lé olóhùn rọ́gbọ̀ kú lórí ara tẹ̀lé níbi ń ẹran ara tẹ̀lé ọlọ́run tó ní òfin náà pátá subhanallah ètò sí ẹnìkan o kò fi nà pátá lásán kó tó fi nà odò tó odò náà tó kó tó là méjì tàbí ká kó tó náà tó là méjì lánàá ká tó wò náà bẹ subhanallah ọlọ́wọ́n ọba ìlú kẹlá ní ọ̀kùnrin náà tó ní fi àtọ́ kalẹ̀ hajar àwa ni pé ọ̀pọ̀ àwọ̀ rẹ fi nà pátá báà méjì ti sọ tẹ̀lé ra wọn bẹ̀yẹn á ti kàwọ́ kàbí ẹ̀kọ́ ni ilé ìlànà pé ní àlejò bá mú mú tà má fi láàyè alìdìgọ́mù ìmùtàmàfìláàdì tọ́ba yọ alikó níbi ti ìdìgọ́mù ní ọmọ jẹ́ lẹ́yìn ìdìgọ́mù ìmùtàmàfìlẹ́yìn tó ṣùgbọ́n alìdìgọ́mù ìmùtàmàfìláàdì ìsìkọ́nú ara wọn tó jẹ́ ẹlẹ́gbẹ̀ra òní wọ́n ayẹ tẹ́hídà àfáàní sífàtà wọn màkọ́jà káràfin kan ṣoṣo fún ọ́ pàdé papọ̀ nígbùjáde àti òyìn tábí ìfìlérí wọn báyìí ìkíní wa gba sukùn tẹ́lẹ̀ kejì gba wọ́sẹ̀ yìí á ní ìtọ́ gba sukùn yìí á sì wọnú ìtọ́ gba wọ́sẹ̀ yìí. nínú rìwáyà hafsan asim tanka yìí oníwọ́tẹ̀lẹ̀ méjì àyè ti wọnú ara wọn o níbẹ̀ ní ẹgbàá mi tó fi gbé wọn ti oníwọ́tẹ̀lẹ̀ méjì wọnú ara wọn nínú rìwáyà mi. ṣùgbọ́n hafsan asim a gbọ́dọ̀ ti wọ́sẹ̀lẹ̀ méjì ayé ti bọ̀dọ̀ ara wọn àti kọjá pé àwọn èso ní sùkún lórí a ti bọ̀ ní ìtọ́gba wọ́sẹ̀lẹ̀ ayé tí kí ìtọ́gba wọ́sẹ̀lẹ̀ bọ̀ ní onísùkún bó la ti fẹ́ ṣe lẹ́gbẹ̀ẹ́ àwọn àtọ̀ ìpè afẹ́ kí ẹran bọ̀ ní egun ńlá tó egun egun títí tí kankan bẹ́ẹ̀ wá fẹ́ mẹ́ran ẹ̀ wá fẹ́ ti bọ̀ ní rárá o tètè ètò jẹ́ ẹran jọ̀bọ̀jọ̀bọ̀ ká ọ̀rọ̀ kọ́mẹ́gun kọ́ wá gba nítorí pé ẹran ti jọ̀bọ̀jọ̀bọ̀ dáadáa níbí báyìí a kì í bá àkọ́kọ́ yẹn wọnú ẹlẹ́ẹ̀kejì níbí ẹ̀kọ́ níta àbákúfẹ̀ kan sọ ni pé kọ́kọ́lì nàdẹ́rẹ́ bẹ bí àtọ́ọ̀kà dẹ́dẹ́rẹ́ bẹ bí àtọ́ọ̀kà làbáwí ṣùgbọ́n lẹ́ẹ̀kan náà láti ahọ́n sókè yẹ̀lùsẹ́fẹ̀ lìsẹ́nu ìjẹ́ lọ́sẹ̀ bí ìrìnfẹ́ ẹ̀tàn wà ìdá kọ́kọ́lì nàdẹ́rẹ́ bẹ dẹ́dẹ́rẹ́ bẹ àní sọ pé dẹ́dẹ́rẹ́ bẹ bẹ. a gbé ahọ́n sókè lẹ́ẹ̀kan náà gbogbo bí tába ti fẹ́ ti ṣájà àfààyè méjì àyè méjì la ti gbé ahọ́n sókè tá à ní jágbe mọ́ ṣájà bẹ́ẹ̀ kí láyé yẹn anọ́ọ̀nù wọ̀lmíìmù ọ̀sọ́ ọkàn ní mímu wọ̀lmíìmù ọ̀gbá ẹlòmíì alikọ́rí bàbá àbí kọ́ọ̀tì ọ̀nà àyè méjì péré òun náà la ti kí o láti ní máa jágbe mọ́ṣáda mímọ àti nínú ní ṣùgbọ́n kò parí ẹni o àlùmọ́ṣáda dáadáa mímọ àti nínú tí wọ́n bá ti gba ṣáda àìjágbe máa ṣáda orí wọn àárùn tó ti lóde ẹ̀ka ọ méjì. àrí sọ pé inna Allah inna inna àti inna àbákọ́ni inna rárá o rárá mímá rárá o mímá ìdíra ní ti tí mímu bá gba ṣáda bí nínú bá gba ṣáda àyè jágbe mọ́ òun àrùn mú sóun ní òdiwọ̀n ẹ̀káwọ́ méjì wà kọ́fán wà wà fìlà àbá fẹ́ dúró lórí ẹ̀ àbá fẹ́ kárí kọjá lọ á sì kí ni o àrùn mú sí i ṣùgbọ́n ètò ọba kú jẹ̀mọ́ àjàgbé bí irú ìkàdé wakul nazore fi aso kali hajar aba sọ anabi musa alayhi salatu wa salam ọlọ́run la yìí pé edere fi aso kali hajar ọ̀pọ̀ ọwọ́ rẹ fi dá àpáta fún òkúta mo ti ẹgbà tẹ látọ̀dọ̀ Ọlọ́run ànábì wa Musa alayhi salatu wa salam ọ̀pọ̀ ọwọ́ rẹ tá a ti mọ iná ni o ọ̀yàtọ̀ o wọ́n ti ní alimurọ́dù bíi alhajar nígbà pàlérò pẹ̀lú alhajar òkúta mẹ́yẹn alijé gbogbo ti jẹ́ mọ́nà òkúta ìbá jẹ́ apáta ìbá jẹ́ yangi ìbá jẹ́ òkúta kéékèèké alimuhimu òkúta náà sáfìnà gbogbo tọba ti jẹ mọ́ra òkúta ọba àjọ òkúta tẹ pé ńgbà tá òkúta díẹ̀ òkúta yẹn kàn ó ní kò sí ìtọ́ka wa tọba tá ti jẹ nǹkan tá a lè pe orúkọ òkúta fún sísun ìjẹsì ni fọyẹ́sùmọ́lò ayọ̀ hajàre oko gbogbo òkúta yòówù tọba rí ọjọ́ sínú wàhádà abúláwù wọn lè lè lọ sí fíndó gbogbo ojú nínú ọ̀rọ̀ bí anna hajara bí anna hó hajarun mu'ayyanu àwọn kan sọ yìí pé òkúta kan tó jẹ́ òkúta ẹ̀ta ni ṣùgbọ́n o wọn ní kọ́sá ti jókòó ta lọ́wọ́ nù. mọ̀fá nàbí musa rí sẹlẹ̀tù sẹlẹ̀m àdélé dàrẹ́ ní ọ̀sẹ̀ lílẹ̀ kan náà ọ̀dà gẹ́gẹ́ bí àwọn ọmọ ìsirẹ́lì ẹ̀pà màálù wọn bẹ̀rẹ̀ sí ní béèrè béèrè nàbí musa béèrè lọ́dọ̀ lọ pẹ̀lú òkúta wa ni ṣé dúdú ni àbí funfun ṣé ètò tóbi ni àbí kékeré ṣé ìtọ́lẹ̀ mọ́lẹ̀ ni àbí ìtàlẹ̀ ṣípò lẹ̀ béèrè rárá wọn ni gbogbo tó bá jẹ́ pé orúkọ òkúta bá ti ṣẹlẹ̀ lé lórí òun náà ni. wàhálà ìhìn àfọ́ kánà fi ha arúgbó àyà ti nà ọ̀gbìn ọ̀pá musa yìí àmì mẹ́rin tó tóbi níbẹ̀ lára rẹ̀ awọlẹ̀ ní alákọ̀ọ́kọ́ anahu yulqiha anabi musa máa ń sọ ọ̀pá ìsílẹ̀ fatakunu hayyatan sábà yọba dìde ju tí ó máa ta ìlú lọ. àwọn gbégbà tí ó dejò fanabi musa lákọ̀ọ́kọ́ náà anabi musa náà fẹ́ yìí lẹ̀ ọlọ́ni ya musa aqbil ọlọ́ni àtàkọ́ pàdájọ́ wọn bẹ̀rù ọlọ́ni ìdáka mi lẹ́ka mi ní inú ẹni kọ̀ọ̀kan balẹ̀ lọ́wọ́ inú àyà mi máa yà kọ́kùlà dá ìyàlẹ̀ mọ́tò lò àwọn òjútè ìbẹ̀rù lọ́dọ̀ mi padà ọ̀yà mú padà ah, sẹ́wọ̀n kíkà pé yẹn ni ẹ kí n mú tí mo sọ́ọ̀lẹ̀ tó dejò orí ni ó sì mú tí ó di orí ọ̀pá padà ẹ̀gbọ́n kálukú ọmọ òfin a. Ah, ẹ sọ kọ fà ní bàbí mu kódà bó di ọba gan ẹ ti àdúgbò kí n tó mu ẹ bẹ́ẹ̀ kọ́ ni àkọ́kọ́ ni pé ó ń dejò tọba sọlẹ̀ fìràwọn náà sì rí o rí pé a ilé ìyàtọ̀ sí nǹkan lọ́sọ̀ falẹ̀ tó dejò ọ̀tá gbìyànjú ẹ̀yìn subhanallah ṣùgbọ́n sẹ́ mọ̀ pé ẹni tí ò ní gbọ́rọ̀ ọlọ́run ní gbọ́ ẹni tí ó sì gbọ́ tí ò ní tẹ̀lé náà ọkọ̀ náà tí ò ní tẹ̀lé gẹ́gẹ́ mọ́ bàbá ńlẹ̀ Yorùbá ti máa ń sọ yìí pé ọjà ti fìlà péré ọjọ́ wọn ló ní ìmọ̀ ọjọ́ kan ṣoṣo ní tọ́ba díjọ́ kejì bàbá olóògùn ni wọ́n gbé lákọ̀ọ́kọ́ ń pè á ọmọ wa lílé yìí ó ó dùn tọ́ba díjọ́ kejì ọ̀sán fún mi pé má ní gbọ́dọ̀ rí ọkọ̀ ọgbà ẹnu ọ̀nà bàbá alágbájá kọjá o torí bàbá olóògùn ni. musa alayhi salatu wa salam sọ palẹ̀ ọ̀pádìjù fìlànà tuntun sí nǹkan mi ó ní ògbédálélé ìwọ náà ló ní ọmọ mi wá ó sọ àmì ilẹ̀ báyìí ó dèjì ó ní ògbédálélé subhanallah àkọ́kọ́ iṣẹ́ tí ọ̀pá musa ń tè ní tó máa ya kóbu ha pàtàkì ọdún ẹ̀sọ́ tí musa bá tó ti mú báyìí yóò bá tún di ọ̀pá padà. sáàniyà ẹlẹ́ẹ̀kejì ayọ́kùnrin bàbí alhajar a máa fi lu òkúta àpáta ọ̀yá ọ̀yá kùdúró ẹ̀yọ́ na àpáta ó ti sẹ́ ní ìtẹ́lẹ̀ yóò di ìtẹ́lẹ̀ òjò ọmọ tó mi ọmọ tó jáde bẹ́ẹ̀ pọ̀lípọ̀lí. sáàlì sàn ẹlẹ́ẹ̀kẹta anahu dọ́rọ̀ bàbí albaḥar ó tún fi ọ̀pá yìí náà na ọbúdò ó fi ọ̀pá na búdò tọ fanfalakọ ibùdó ti là ọ̀gá àdàkùn lòkèrèsìn fàtọ́ọ̀dì làwọn yìí gbogbo lílà kọ̀ kátà gẹ́gẹ́ bí òkè là gẹ́gẹ́ bọ́lá ti sọ fún ọtún sọ́lá tó Ṣu'ara nígbà táwọn ọmọlẹ́yìn Musa alayhi salatu wassalam tí wọ́n lọ níwájú táwọn ọmọlẹ́yìn Fir'aun tẹ̀lé wọn fún àtibáyọ̀ kọ̀ mọ̀ṣẹ̀lẹ̀ jẹ́ káwọn ẹ̀rọ bá bọ́ síbi kan ní a. Ah. àwọn ọmọlẹ́yìn musa ń bọ̀ lẹ́yìn anabi musa alayhi salatu salam ọlọ́ni falama tarọ́ alìjàmùhánì kọ́lá asáàbù musa iná làmúdúrọ́kùn. nígbà tí àwọn ọmọ ogun méjèèjì ikọ̀ méjèèjì kojú kanra wọn báyìí àwọn àtàbù musa àwọn ìjọ musa sọ pé iná làmùdùrọ̀kù à ìrẹ musa wọn ti fẹ́ bá wa ọwọ́ wọn ti fẹ́ tẹ̀ wa ọ̀là kálá musa ní rárá ọjọ́ bá wa bí la ọwọ́ tẹ̀ wa bí la iná máì dádájú bẹ pẹ̀lú mi wọn làwọn ọmọlẹ́yìn musa pé à ìní bẹ pẹ̀lú ẹ̀ dídà bàbà ni wáyé pọ́ǹsì wo ló ní tó sọ pé bẹ pẹ̀lú ẹ̀ kí ni kí ni bẹ lẹ́yìn ẹ̀ ó ní inna ma'iya rabbi sayahdin ẹlẹ́dàá mi bẹ pẹ̀lú mi sayahdin yóò fi mi mọ́nà ma'iya ọlọ́wọ́n ọba pẹ̀lú àwọn ẹ̀dá rẹ̀ pẹ̀lú àwọn ẹni ina kọ́kọ́lọ́kọ́ inna Allaha ma'al muttaqin inna Allaha ma'al muhsinin ma'iya ọlọ́wọ́n bíbẹ ọlọ́wọ́n ti bẹ pẹ̀lú ẹ̀dá rẹ̀ bi ṣe bíbẹ wípé ọlọ́run sọ̀kalẹ̀ sára wọn o gẹ́gẹ́ bí sofia ṣe máa sọ. sofia ó béèrè lọ́wọ́ rẹ pé ìwọ dà tọ́ba ní ìmí nìyí yóò lọ́wọ́ lọ nà yẹn tọ́ba tí báyìí ìmí nìyí yóò lọ́wọ́ fọ́ pẹ́ báyà ní torí lára ẹ̀ wúwà ọlọ́run gángan lórí lára ẹ̀ subhanallah àtọ́rí àwọn ní àkídà hululiyya kọ́lọ̀ máa ń sọ̀kalẹ̀ sí gbogbo nǹkan kí ọlọ́run ní bẹ́ẹ̀ lára kí tí òbí wọ́wé ọlọ́run ní bẹ́ẹ̀ lára kí nìkan tí fi ń báyìí àkídà àwọn sọ̀fíà ní hululiyya. màáyé ọlọ́run pẹ̀lú àwọn pẹ̀lú àwọn ẹni rẹ̀ màáyé ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá pé pẹ̀lú pé ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá ọmọ gbogbo tí ọmọ àtẹlẹ sí wọn. tọ́lọ́ náà ti sọ bẹ́ẹ̀ fún anabi musa àti haruna àti alẹ́ ìmọ̀ sọ́dọ̀ tó fi lọ́wọ́. ọlọ́run ní inni màkúmá asma'u wà á ọ̀ èmi ọmọ bẹ mọ bẹ pẹ̀lú yín màá máa gbọ́ tẹ́ máa sọ màá sì máa rí tẹ̀ tọ́ anabi musa alayhi salatu salam ó ní iná máa ń ya rabbi sayahadi ẹlẹ́dàá mi bẹ pẹ̀lú mi yóò fi mi mọ̀nà kó ṣe wí báyìí ọlọ́dún fa awhayna ila musa àtẹ́sẹ̀rẹ́ bí àtọ́ kàlífà àwa anáṣẹ́sẹ́ anabi musa alayhi salatu salam Ani ní ọ̀pá ọwọ́ rẹ̀ yẹn fi na ibùdó láyé fàǹbálàkàn odò ti là ó pin lọ ní pin pin pin pin pin sọ̀rí sọ̀rí sọ̀rí fàkàdà kòló fèrèsé nǹka kọ́ọ̀dì làwìn ìpín kọ̀ọ̀kan ó wà dàgẹ́ gẹ́gẹ́ bí òkè la ìyẹn ní pé bó ṣe fi ọ̀pá ná odò báyìí ọ̀nà ńlá lọ nínú odò ni nítorí káyí tí ó lè yá ó ń kálukú ní àwọn ìjọ rẹ̀ wọ́n ti tètè gba àwọn ọ̀nà oríṣiríṣi tọ́ fèrè ọ̀nà dé òun kàn rí bí a ah, ọ̀nà rèé ọkẹ́ ọ̀nà bí wọ́n tọ̀ ní kò sí wàhálà àwọn náà àwọn là ń wò lọ yẹn àwọn là lọ yẹn ẹ wò bíi kí anabi musa alayhi salatu wasalam ti dáàrin odò ìdajì odò àwọn wa dé gbé ìpìlẹ̀ odò anabi musa alayhi salatu wasalam àtàwọn èèyàn rẹ̀ wọ́n parí odò báyìí níbo làwọn tó wọ́n dé wọ́n dáàrin odò ọlọ́run pa odò papọ̀ wọ́n bá ti àmọ́ àmúta àmọ́ àmúta ní odò gbogbo wọn ni wọ́n bodò lọ àti fi àwọn nìkan. ìwọ́n náà nìkan ni ọ̀gbọ́dọ̀ lọ ó sì nídìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe máa sọ nílẹ̀ yorùbá ó nídìí torí pé nílẹ̀ yorùbá ọmọ yẹn kí lọ́ba máa ń délẹ̀ yorùbá wọ́n lọ́ba wájà ẹ̀ẹ́gùn àjà lọ́kẹ́ lọ́ba wá gbé ọba wa wá gbọ́láwà ẹ̀rí lájà wọ́n máa pè ọ́ ọkùnrin làbí ọ̀dà ó ti tún lọ dọ́lọ́ bíbomí mo rò pé ó ti lọ di ọlọ́run tí bòbí ó ti lọ yù à òkú òun lọ sílùú mi nì ọlọ́run wá gbé òkú díẹ̀ wá síta ó ní kó do òbí wá síta wọn lè mọ̀ pé ó ti dẹnu kọlẹ̀ subhanallah tó ti bó ti jẹ́ pé nígbà tí títa fẹ́ dé títẹ̀rì fẹ́ ṣẹlẹ̀ ní odò ó pe gbólóhùn tó yẹ kó ti pè síwájú ṣùgbọ́n kò padà wúlò ní tó fi jẹ́ pé nígbà tí yẹn bá ń kọ́ kàkà bí yẹn bá tẹ̀sẹ̀ ń sọ̀rọ̀ kọ̀ọ̀rọ̀ yẹn ò ní tùmọ̀ mọ́ lófin ẹ̀sìn ọlọ́run kátó fọ́ kàkà kú ní ká tètè tó máa sọ ń tọ́da kí o tó fọ́ kàkà kú òní tí àbí tí ń fọ́ kàkà kú ọ̀rọ̀ ti tán gbogbo tó o bá sọ nígbà yẹn kò ní tuma torí ẹ̀ fìrà áwọn náà wí ṣùgbọ́n kò wúlò kù gẹ́gẹ́ bọ́lá ti sọnù sọ́rọ́ tó yónú ọlọ́nìfàlà má àdéhùn kàkùlọ̀ bá ọkọ̀ ọ̀là àmàntu ànàhùlà ìlà àdìnnà àlàdí àmànàfìhì bànú إسرائيل وأنا من المسلمين ọlọ́run nígbà tí tẹ́lì bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí آمنت lọ́ba ní أنه لا إله إلا الذي آمنت به amanati إسرائيل، banu isra'il mo gbà pé kò sẹ́ni tíjọ ti sọ́sí lódodo ju ẹni táwọn ọmọ ìsirẹ́lì gbàgbọ́ lọ wa ana minal muslimin èmi náà ti wà ní mùsùlùmí o ilẹ̀ ẹlẹ́dàá wa sọ ọlọ́ni aaa àánà wà kọ́dà àkọ́ ìtàkọ́ bòlùwọ́kọ́ tàbí náà lẹ́nu ṣèdí. ọlọ́ni àánà àwọn tó wò yìí ìwò yìí láàárọ̀ rẹ kálukú rẹ sunkún oge musa pariwo títí títí ibi bí bọ́ọ̀ fẹ́ pa musa lọ sàn. àánà ó tó wò yìí o kò tó sọ bẹ́ẹ̀ wọ́n kọ́dà àkọ́ ìtàkọ́ bòlù òfìsẹ́lọ̀ síwájú wọ́n kó ń tàbí náà lẹ́nu ṣèdí nínú àwọn òbí lọ́wọ́ àdìpàlẹ̀ yóò máa nuna jí kábí bàdà ní kàdí tẹ̀kú náà lima nìkan lè bàkà àyà ọlọ́run lónìí àlà ọ pẹ̀lú ara rẹ ara rẹ ò ní gbé sínú odò ẹjọ́ ò ní gbé omi lìtẹ̀kú náà lima nìkan lè bàkà àyà kó lè dí àríkọ́gbọ́n ọ̀hún ti ń bọ̀ lẹ́yìn tiẹ̀ náà ẹ wá gbogbo àwọn fàráhìnà gbogbo àwọn fàráhìnà tí wọ́n ti jẹ ọba tó ti jẹ ní mísírọ̀ Íjíbítì tẹ́gbẹ́ táìtì wọn ni fìràwọ́ọ̀nù gẹ́gẹ́ bí àwa náà ṣe ní atẹ́yìn Olúbàdàn Aláàfin Ọ̀ọ̀ni àbíbẹ̀ẹ́kọ́ ni bá a ti níwọ̀n yìí bẹ́ẹ̀ náà làwọn náà ní àwọn fara àyìnà ọlọ́run ò sì sọ̀rọ̀ fìlà ọ̀nà kankan tí kì í bá ti pé tẹ́lẹ̀ ìkórí sọ ti ànábì wa Musa alayhi salatu wassalam torí pé wọn ọlọ́run náà sí náà ni lóbi jẹ́ pé sàn rẹ̀ wọnú Al-Qur'ani Karim ọ̀rọ̀ rẹ̀ ti pọ̀ nínú Al-Qur'ani Karim nínú gbogbo àwọn fara àyìnà yìí tẹ́ ẹ bá lọ wo ètò ti fara rẹ̀ ti bẹ̀ nọ́mà dáadáa ju ẹ̀rí pé fìlà ọ̀nà tàyè ànábì Musa ni aleyhi salatu salam kí ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá ẹ̀ ń bá mẹ́ tó ṣe òkú rẹ̀ ti tún bẹ lónìí yìí o òkú fìlàwọn náà yẹn bẹ lónìí tọ inú tẹ́tí ọ̀pá nẹ́bí mọ́tà aleyhi salatu salam ti ní pé tọ́ba fi ná odò báyìí ọlọ́run ní kó do ọkọ̀ pé kọ́lá ọ̀nà síbẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin anahu alkọ́ha ṣe é ní ṣàmáyé ìsáhárọ̀ nígbà táwọn òpìdá péjọ ti ànábì musa alayhi salatu wa salam sẹ́yìn pé wà alùpà òṣèlú àlàfo wà ìdíyà hàn ọjọ́ ńlá ọjọ́ tó lágbára ọjọ́ tí yọmọ gbé á ah, ọjọ́ dojú ti gbére ọbẹ̀ ìṣẹ̀lẹ̀ síta nù àwọn ànábì ọlọ́ á ah, pé á ah, dojú ti gbére dojú ti lágbájá ọlọ́run tóbi púpọ̀ ọlọ́run ọba ìlẹ́jọ́ lè dojú ta kò ní sẹ́rẹ̀ ọlọ́run ìlú olóṣì wọn àdá ìgbà tẹ́yìn kàtà rọ́ṣọ́lọ́ títí ọ̀rọ̀ ó ti máa di pé a ọwọ́ fẹ́ tẹ òjíṣẹ́ yìí kò sọ́nà àbáyọ fún ma já nọ́ọ̀sìrù náà ọ̀nà tí ọlọ́run ọba ìlẹ̀kẹ́ lóde tòlá máa ń sọ lọ́pọ̀lọpọ̀ náà pé kí ẹni tó bá ń jẹ́ olùmọ̀ láwùjọ náà dúró tọ́ lọ́ọ̀ kọ́ máa mú nǹkan mọ́ lọ́ọ̀ kọ́ máa borogún pẹ̀lú ọlọ́ọ̀ tí ọba ti mórogún pẹ̀lú ọlọ́ọ̀ tó dúró tọ́ lọ́ọ̀ dáadáa ọ̀rọ̀ táwọn bàbá wa máa ń sọ yẹn yóò tẹ̀ lórí tiẹ̀ náà wọ́n ní ojú ẹ̀sìn afọ máa sùn kí ni wọ́n ní èdè wọ́n ní kò ní rọ. ọjọ́ yìí yóò wù zina ni wọ́n mú ọjọ́ ọ̀sọ́ ọjọ́ ọdún wọ́n ti wá ní wà á yóò ṣàrọ̀ náà tó tó hà sábà tó káwọn àsìkò yálẹ̀ ta tó kálukú rí di tẹ́lẹ̀ wọn náà ní kó káwọn yẹn gbogbo àwọn yẹn wá àwọn wọn pọ̀ báyìí. lórí anabi musa alayhi salatu wa salam àtọmọ ayá rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ ti ṣe harun alayhi salatu wa salam. kìí ṣe wòye ni bìlìkẹ́sìrọ̀ ọ̀pẹ́ kéèyàn ọkọ̀ ọkọ̀ máa wúlò Allah ni kìí ṣe bẹ́ẹ̀. tíyẹn bá jẹ́ ọkàn tó bá nítumọ̀ tíyẹn bá jẹ́ ẹnìkan ayé ọkàn tó nítumọ̀ yóò borí àwọn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n nítumọ̀. lóbi pé nínú Al-Qur'an Al-Karim ari alikẹsirọtù lìmọbìmọọmà èrò tó pọ̀ tọlọpẹlú àtẹlùdọ alùpùpù bali aksaruhum la ya'qilun bali aksaruhum wa aksaruhum fasiqun ètò tẹ aksaru máa ń fil ardi yudilluka an sabilillah ọ̀nà ìbí òsè pọ̀pọ̀lọpọ̀ wọn kòkì ni wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ń làákàyè tó lọ tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti bẹ lórílẹ̀ yudilluka an sabilillah ọlọ́run wọn sọ ọ́nù kòlójú ọlọ́run ẹ wo àwọn ọ̀pọ̀lọpọ̀ tọ́lọ̀ ń bú àṣírí àlẹ́kẹ́lá tó ìmọ̀ ọ̀dọ́ hà òǹkà kékeré tọ́lọ̀ gbẹ̀yìn fún tó gbọ́ àpọ́nlé fún ọlọ́ni kà mí bí a ti ń kọ́lé ìlà tí nìkan lábá ti a ta nǹkan bí ọ̀dà mi ń gbé la wallahu ma'a sabirin mélòó mélòó níjọ tó borí ìjọ tó pọ̀ pẹ̀lú yọ̀dọ̀ ọlọ́run ọlọ́run máa ń bẹ kódà ìjọ anabi musa alayhi salatu wa salam nígbà tí fìlàwọ́n náà sọ nípa nípa wọn ó ní iná ha wùlá ìlà ṣèrèdè máa tó ń kọ́ ní ìlú àwọn wọ̀nyí ìjọ sátẹrẹ ni wọn ṣèrèdè máa bí máa nà jama jama kọ́ni ìlú tí wọ́n kéré ni wọn. ó fojú kéré ànábi musa àtàwọn yàrá pé ìyẹn mélòó ni wọn àrùn wọn tètà tètà ni kò sí nǹkan ọjà kò sí nǹkan kàkà wá sẹ́yìn pé gbogbo nǹkan jà lánìí àtúlọ́mọ ogun àwọn ọlọ́mọ subhanallah bẹ́ẹ̀ sì ni ọmọ ogun ti ń bẹ pẹ̀lú ilé kékeré ìwòkùn tá nàbí jà tọ́lọ́ ọ̀run àwọn màláíkà wọn mùsùlùmí jà lọ àwọn màláíkà lè fi sọlá tó sọlá mu náà jà subhanallah máa wò pé òǹkà kékeré ìwò ló ti wá borí òǹkà tó pọ̀ yìí ọjọ́ yìí ọjọ́ tó tóbi lọ́dọ̀ wọn ọjọ́ ọjọ́ ọdún ni wọ́n tún wá jẹ́ àsìkò yálẹ̀ ta wọ́n mú. ọjọ́ tó ti pé wọ́n sọ pé wọ́n kí wọn sọ fáyìn pé hali antum mujtami'un sẹ́yìn ó fi jọ la'allana nattabi'u as-sahrata in kanu humul ghalibin. bóyá wọ́n tẹ̀lé àwọn òfin náà tá pèsè àwọn òfin náà kápá wọn ni wọ́n bá borí. tọ́ àwọn òfin náà kójọ́ tó tọ́ ọ̀làmàjà as-sahratu nígbà táwọn òfin náà dé kọ́ọ̀lù lè fèrè àwọn wọn sọ fún fèrè àwọn yìí pé àìní lánàá là á ti rán ní nkùnà nàánú lọ́kọ́ọ̀lì bí. sani sani ẹ̀sán tó kù wa kí lọ́ọ́ yà wa nígbà tó wá jẹ́ pàwọ́ làbá borí Musa. kọ́ọ̀lù nàám oníbẹ̀ẹ́ni lọ́ọ̀yà ìnàkùnmi ìdánlámínà ìmúkọ̀rọ̀ bíi nínú alásùnmọ̀balẹ̀ wa kọlẹ lọhùn musa alikuma antum mulikun anabi musa alayhi salatu wa salatu pé ẹfẹ bá ti kò jẹ nìyẹn ẹ má bá ti kò jẹ ẹni gbọ́dọ̀ àwọn máa ti àwọn ẹni rẹ̀ lẹ́nu yóò sì fi wọn lọ́kàn balẹ̀ wọ́n ti gbé ní ti ń báyìí anabi musa ni kà á ti ọmọ ya rẹ̀ àtàwọn tí wọ́n nígbàgbọ́ tó wọ́n lè yọjú tani ó yọjú wájú fìlàwọ́ ó lè pé kí wọ́n gba epo kí wọ́n sọ sínú epo ó lè gbọ́ yẹn kàn mọ́lẹ̀ ọ̀fẹ̀rẹ̀ àwọn ẹ̀dọ́lẹ̀ ọ̀tàd yọ pé ẹyẹ ọkàn ẹ̀kan má pátá nígbà tí ń bẹ láyé ní sọ̀rọ̀ subhanallah tẹ báwọn èèyàn nílé yọjú tí ìbá sàmọ́ tọ́lọ̀ ọba ìlẹ̀kẹ́ láfún láǹfààní di rajulun mu'minun min ali fir'auna yaktumu imana tọ́lọ̀ ń sọnù sọ́rọ́ tó bá wà fìrì tọ́ musa ni pé alukuma antum mulikun ìtẹ́fẹ́ dáìdá ẹ ti ẹsẹ gbogbo tí ẹ fẹ́ ti halẹ̀ yín gán kọ́. eléyìí ti gbọ́dọ̀ wà fólùgbàgbọ́ òdodo nígbà tí yíṣu bá tẹlẹ a gbọ́dọ̀ máa gbà pápá jùlọ ìtọ́ bá já sáájú kí mo sọ pé ha aráàlú mọ́sárì èmi nìkan lè wá pè tí báyìí ẹ̀jẹ̀ àtọ̀dọ̀jọ́ mi. kí lérò pọ̀ ọmọlẹ́yìn òde ẹtọ́ bá jẹ́ aṣáájú ibi líle ní báyìí lẹ́ẹ̀ máa bá tọ́lọ̀ bá ti dé ẹ bàbá ti wá sọ́dọ̀ akọ́mọ́ ṣẹlẹ̀ ẹ̀ ó ti ṣẹlẹ̀ solution mo rò bóyé wọ́n ní a ti ń sọ bẹ́ẹ̀ ẹ̀ èyí tẹ́ ẹ sọ yẹn ò wúlò mọ́ gbogbo èyí tẹ́ ẹ sọ yẹn kó tó ṣẹlẹ̀ ló wúlò ṣùgbọ́n ti ṣẹlẹ̀ báyìí ìtìjọkùnrin nìyẹn ha so kò ní í sí payà èyí ò pé kéèyàn mọ́ ní ọgbọ́n o kọ́mọ ní òye pẹ̀lú tọ́fẹ́ ṣe ṣùgbọ́n gbólóhùn tí wọ́n máa bá lọ́dọ̀ èèyàn gbólóhùn àkìní wọ́n máa bá gbólóhùn àkìní lọ́dọ̀ èèyàn àdébí musa àdìyí sọlá sọ pẹ̀lú ní yẹ́yẹ́ sọ tẹ́fẹ́ sọ́lẹ̀ sọ́lẹ̀ wa isiyahum wọ́n bá sọ okùn wọn kalẹ̀ hibalu alihabulu wọ́n sọ àwọn okùn wọn kalẹ̀ okùn yẹn wá di àrókùn dédò sẹ́mi pé sáhàrú àyùnà náà sì ní lọ́lọ́pẹ̀ wọ́n tẹ́lẹ̀ àbò òhùn wọ́jà ó bẹ̀sẹ̀ ṣẹlẹ̀ náà dé. wọ́n dán ojú àwọn èèyàn okùnrin ṣùgbọ́n àwọn èèyàn máa rí nírì kí ni o ilé ejò. gbàdé yẹn bá ti jó olùgbàgbọ́ òdodo yọmọ pé léyìn ètò okùn lòún wò ìwé ni àbá kì tó fún ẹ má lọ bẹ o. okùn lélẹ̀ ìjọ òkè kúrìkì ìkó mọ́kùn wọn lẹ̀ tọ́ wọ́n sọ ìbáàlù wọn kalẹ̀ àwọn okùn wọn wọ́n sọ kalẹ̀ wọ́n ìdí ìyàwó àwọn ọ̀pá wọn aṣọ wọn àwọn ọ̀pá àrígidéjò wọ́n sọ wọn náà lẹ̀. gbogbo tí wọ́n mọ̀ nídán wọ́n pa á wọ́kọ́ọ̀lù nígbà tí wọ́n sọ́lẹ̀ wọ́n sọ pé bẹ̀rẹ̀ ìzá ti fẹ̀rẹ̀ ẹ̀hún pẹ̀lú agbára fẹ̀rẹ̀ ọ̀hún ọba àgbà yìí ọba ńlá yìí pẹ̀lú agbára rẹ̀ iná lànà lọ́lọ́gọ́ọ́lì wóòlù àwọn aláàbòrí pẹ̀lú iyì fẹ́ràn náà ẹni tí ò ní yìí tẹ ẹ kọ́ sọ pé pẹ̀lú yẹpẹrẹ rẹ̀ àwọn làwọn yẹpẹrẹ wọn bá ní pẹ̀lú yìí rẹ̀ torí wọ́n wò sí nǹkan kù ẹ wo ayé táwọn èèyàn lò bá ṣe é mọ̀ pé tòsí wá bí báyìí ẹ wòye ẹ wo ayé táwọn ọba ayé lò bí ọba yé wa ẹ wo tọ̀yọ̀ ibi tó ọjà tí ọba ọ̀yọ́ ọjà yé dé sí làmọ́ sí ni wọ́n ń pè é oríṣi òun ni ọmọ sí ni ọmọ ọkú tí kò sí kí ni o ọjọ́ okùn mọ́kànlélónìí okùn mọ́kànlélónìí ṣáàlọ́ ọ̀dọ̀ àlọ́ àbí ẹ̀kọ́ ni ó kàárọ̀ ikú ọ̀bá nípa tọ́bájẹ́ pé kú ọ̀pá àwọn tó síwájú ẹ̀ ikú pa àwọn tó síwájú wọn torí pé ká pé ikú ọ̀bá pa wọn ni àwọn ò ní lórí àpèrè yẹn ṣùgbọ́n torí ikú mẹ́ni tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ikú ẹni tó sì kú ọ̀sán tẹni tí ń bọ̀ lẹ́yìn di ìwọ̀ gbogbo wa náà látọ̀ nínú àwọn ẹ̀sán tó fi tan àwọn ọba ayé wọ́n fi gbé wọn tí kò tíì dìbò wọn nìyẹn ọmọ akótí kò ní pawọ́ gángan fúnlẹ̀ wọ́n tún ní kú ni ọmọ àrùn táwọn ò ní sí ọmọ òkú tó fò ní sí ẹ máa yòówù tó ti wọlé wọ́n gbólóṣèlú pọ̀n tó lóṣèlú ọ̀wọ́lé abẹ́ ẹ̀kọ́ ní bóbù ni káti ẹ̀mọ́ sọ̀n tí òfò tí ó ti wá máa tẹ̀lé nínú àwọn àwùjọ tí wọ́n wà kọ́lọ̀ wọn sànù fún wa o tí ìbá ń wúrú ipò tí wọ́n wà yẹn láwọn tí wọ́n bá jọ ń bẹ ní eré àyẹn à tẹ bá fẹ́ sọ̀rọ̀ bó ti káì sọ̀rọ̀ bàbá kó dàbò ṣe ń sọ lọ́jà ìbàbá ti ń gbọ́ tọ́ ọ bá pẹ́ kó tó kò mí bàbá òun ò gbé ọ wáyé ìjìnìjìnì ọba kò ń tọ̀ lẹ́yìn wọ́n ti ń gbọ́ à ó sàpẹ́ láàfin tẹsí mọ̀ kó tàbí láàbí tó lọ. àwọn yóò ti wá gbé wọn sípò pé a tí bàbá bá ní kó bàjẹ́ fún ọ èyí tí bàbá bẹ wọlé tí wọ́n jáde tí wọ́n paradà fún ọ ayé dàrú nu o bàbá ẹ má wọlé o a sì rẹ́ nìkan nínú olúwa yìí nínú olúwa yìí tí wọ́n láwọn wọlé gbé kódà èyí tí a bọ̀ gbogbo ibi táwọn bàbá wa àwọn kìnìyàn kìnìyàn bàbá wa báyìí ibi tí gbogbo àwọn kan wà ní ti jágbára sẹ́yìn a bọ̀ ọlọmọ jẹjẹ bò ní ti bẹ́ẹ̀ mọ arọba tó ẹrú Ọlọ́run yẹn ni mo dé ń wádìí wọbẹ tẹ́lẹ̀ òní Ọlọ́run kádàrá kó lè fẹ́ mú mi wọbẹ gbogbo ń tẹsí ntagbára ní ọfà jẹ àfàìsí kékeré sí àwọn ìdòwé ti bàbá ẹ bọ́ mú wọbẹ o kí ni mùsùlùmí tó gbọ́ náà bá gbọ́ pé máa fáyà ìwọ ni Ọlọ́run Allahu Maulana ọlọ́ọ̀la látìlẹ́yìn wa òòlà lára tètè wa àwọn wọ̀nyẹn wò lẹ́ni tí wọ́n gbára lé sẹ́wé oko sẹ́wé ọ̀wá ní padà sóko rẹ̀ yọ padà lọ sóko ṣùgbọ́n ẹni tó bá tó tọ́ lọ́wọ́ wàláhì kò ní bàyà kò ní bàyà rárá anídìí musa kan sọ bẹ́ẹ̀ fún ọ ní pé ẹ má bá tìkù jẹ gbogbo tẹ́ ẹ bá sọ ẹ sàn kalẹ̀ wọ́n bá sọ gbogbo ẹ kalẹ̀ wọ́n ní pẹ́ yìí ìfira àwọn aláàbò rí. fàálì kọ́ musa àṣọ àhùn anabi musa bá sọ ọ̀pá rẹ̀ lẹ̀ fẹ̀yìdá ní àtẹlẹ́kọ̀kọ̀ máa yà á fi kó gbogbo tí wọ́n bá níjọ́ kalẹ̀ kó mi ó yẹ yẹ mi. lẹ́jọ́ kaba tó kiri kaba yìí ìjọ musa gbé ni gbogbo ẹ̀ ọ̀pálẹ̀ mọ́ ó tún wọ̀ tó wó sí orí fóun nìkan lòun kó musa tún mọ́ pa kàlá lọ́ba tó dọ̀ pa ẹ́ ọ̀húnlẹ̀ kí àtàhárọ́tù sáájú ni àwọn òbí dání nǹkan ju nǹkan lọ tá a bá ní kí ọkùnrin àti obìnrin fún ọtọrin ẹnìkan lómi lẹ́yìn ẹsẹ̀ lẹ́yìn kan lọ. a lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ tí a ti mú kiri wa ọ̀pá rẹ̀ ti gbé púpọ̀ ẹ̀mí wọ́n bá forí kan lẹ̀. ní amanna bi rabbil alamin anígbàgbọ́ sọ́ba tó dá gbogbo àgbáńlá yé eléyìí ni al-ubudiyyatul 'amma ìjẹ́rù gbogbogbò pé gbogbo ẹ̀ wọ́n lọ́la sí wọ́n wá sí xaasọ̀ rẹ̀ wọ́n ní rọ́bì musa wà harun ẹlẹ́dàá musa ẹlẹ́dàá harun ẹni tí musa ń sìn ẹni tí harun náà ń sìn àwa nígbàgbọ́ sí ọ̀pá yìí náà ni ìfúráwọ́n tó máa sọ pé ẹni àgbàgbọ́ nìyẹn ókè òun làgbà ayé tọkọ yín ní dán ọ̀dà yẹn kọ́ gàyín gangan ni musa òun lọ́kọ̀ yín dán ẹ̀ gbà níta sì ni pé yín gbé ọwọ́ yín àtẹ̀tẹ̀ yín nípa àtẹ̀páyọ̀ kí n bá gbé ọwọ́ kí n máa jẹ ẹ̀sùn sí yín màá wá lọ kàn yín máa lóore ẹ wà mọ́ ẹni tí yàbẹ̀rẹ̀ tọ́pá tọ́ba lágbára nu wa ẹ padà mọ́ ẹ wọ́n ní lábọ́ yìí yín ṣe ìnira jọ yín ṣe pírọ́blẹ́mù tiwa ètè pírọ́blẹ́mù tọ́ba fẹ́ẹ́ ṣe ni ó ṣe àwa gbọ́ lọ́wọ́ bá gbọ́ nítorí kó lè forí àwọn ẹ̀ṣẹ̀ wa jì wá nínú sọ́rọ́tò tọ́ha àti ntọ́ jẹ́ wá pàṣẹ wọ́n má aṣọra dáná alẹ́ ìdìmí náà sẹ́hẹ̀ àti dẹ́tọ̀ jẹ́ wá pàṣẹ kápá fún musa. subhanallah bí ọ̀rọ̀ ìgbàgbọ́ ṣe rí nìyẹn ẹni tó kó lọ tó kó sẹ́yìn pé àwọn ni wọ́n gbéjà rẹ̀ wọ́n bá tọ̀ wọ́n bá tẹ̀ tí ó tún takò ọ́. bí musa ṣe láwọn yẹn lẹ́yìn ni àwọn tó tún wá ní lẹ́yìn abẹnugan ni torí àwọn tí fìràwọ́n náà lò àwọn náà tó ti gba musa gbọ́ yàrá ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ọ̀pá musa àwọn tẹ́mẹ́rẹ̀ẹ̀rin kò ní ṣe tọ́tọ́ lónìí kó ọmọ wọ́pa ìkàkiri àbáwọn èèyàn wá káàkiri ni wọ́n ń wọ́pa káàkiri. tá wọ́n ń wá àbí wọn ò tí ì rí náà ni wọ́n ń wá wọ́n sì tún wá lọ́wọ́ dèsì náà. mo ní àtọ́wò ah, yìí bíi ti ọ̀pá níbòtíbo tó àwọn ogunlẹ́gbẹ́ ànábì ti bẹ láàrin ànábì musa sànábì wàhíì sàrí ìsọlẹ̀ tó ṣẹlẹ̀ abalẹ̀ òkú tààràtà ni ànábì rẹ̀ sadélé ní ànábì musa ni wàláhì àwọn ànábì pọ̀ sáàmù bẹ́ẹ̀ òdodo ọ̀rọ̀ ni ẹja sọ sáàmù bẹ́ẹ̀ abáńdérò pé ẹyin sánà lọ́tẹ̀lé musa ẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ yóò kíá ẹ mà bẹ́ẹ̀ àbí ẹ̀rí tẹ̀ fi mà bẹ́ẹ̀ torí ẹni tó bá sọ fún òun abẹ́sẹ̀ pé ó nídìí ẹ̀rí tẹ̀ ń bọ́rọ̀ ẹ̀sìn ni igbe anabi Isa kọ́lá tẹ̀lé anabi Musa alayhi salatu salam lánàbí ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí ni o ṣé anabi Isa ló tẹ̀lé Musa nínú ìdí anabi ni àbí àwọn anabi bẹ̀ láàrin wọn ẹ̀rí bóòlù ọlọ́run ti dá pẹ́tẹ́ fún mọ̀ pé lẹ́yìn ànábì Mùsá ni. wọ̀kọ̀kọ́ iná bẹ̀rẹ̀ Isa bun Maryam lọ́lọ́run wí. ìyẹn gan lọ́ba ti tẹ̀lé lórí pé báyà Isa lọ tẹ̀lé ànábì Mùsá alayhi salatu wa salam. èyí sọ̀rọ̀ ọ̀rọ̀ ní àyà tuntun wa nù Suratul Baqarah yẹn. aya tó wà ní inú suratul Baqara ta ló mọ aya yẹn naam ọ̀ya. وما أوتي موسى وعيسى وما أوتي من يجئون من ربهم لا نفرق بين أحد منهم لا نفرق بين أحد منهم ونحن له tọ́ báwa bá máa yá ìwà àgbà pé ìjìmáàlà lápapọ̀ gbólóhùn pé ọmọ ó sí ẹ̀ nàbí yóò ní nàbí yóò náà bẹ́ẹ̀ yóò lè túmọ̀ àwọn ànábì náà tó ti wá síwájú náà ó sì lè túmọ̀ pé wọn àwọn ànábì kan wá lẹ́yìn rẹ̀ nínú ànábì tó ti wá lẹ́yìn Musa òun náà lànábì Ìsá nínú wọn náà lànàgbà Muhammad sallallahu alaihi wa sallam ṣùgbọ́n àyàtọ̀ tó sàlàyé alam tara ila al-mala'i min bani isra'ila idh qalu li nabiyyin lahum ib'ath lana malikan nuqatil fi sabilillah. ṣé báyìí tó àyà yẹn lọ́nà ọba ìlẹ́kẹ́ láti sàlàyé torí kọ́lọ́ ni min ba'di Musa lẹ́yìn ànábì Musa ọlọ́run ó clean clear kò sí ìgbà kankan tó rújú nù rẹ̀. alam tara ila al mala'i min bani isra'ila min ba'di musa òórí ni àwọn ìjọ kan nínú àwọn ìsirẹ́lì lẹ́yìn ànábì musa ìdíkọ́lù lè nàbí yìí lahùn nígbà tí wọ́n sọ fún ànábì wọn ànábì kan nìyẹn tí wọ́n ànábì yẹn ti wà lẹ́yìn ànábì musa ìdíkọ́lù lè nàbí yìí lahùn wọ́n sọ fún ànábì wọn jọ́nà pé báwa pé ọlọ́wọ́n ọba kó fún wa ní ọba nuqatil fi sabilillah àwa ni pé tá a bá wá wo àwọn àyà tìyẹn lọ bó ṣe nígbà tó lọ padà fún ọ ní ọ̀lú ní ọba àbí bẹ́ẹ̀ kọ́ ni ìjà àlùtà sí ń dá àwọn jálùtù dá wọn láàmú tá a lọ́ọ́ padà lùtù fàhàzàmóhùn bíi ìdílé ìlànà wọ́kọ́tàlá dáwùdù jálùtà ọlọ́ni àwọn tọ̀lùtù wọn borí àwọn jálùtù tá a lọ́wọ́ apá jálùtù wọ́kọ́tàlá dáwùdù jálùtà ànẹ́bíwá dáwùdù ló ti kí ni o lọ́pàá jàlú bíi báàdì mọ́tà ni. tẹ̀rìbó kílíà mi ó túmọ̀ ìjà àwọn ànábì tí wọ́n wá lẹ́yìn ànábì Musa pọ̀ ṣùgbọ́n kò só ti tẹ́kan láàrin ànábì Musa àtànábì Isa alayhi salatu wassalam òjíṣẹ́ tó tẹ̀lé ànábì Musa òun àni ànábì wa Isa alayhi salatu wassalam tó jẹ́ pé wa qaffayna bi Isa ibn Maryam fi risala nínú jẹ́ òjíṣẹ́ kèsè nínú jẹ́ ànábì ẹ̀dá kò sọ̀rọ̀ yẹn ọ̀dàrú kọdaru ọ anabi wa musa alayhi salatu salam àwọn anabi tún wá lẹ́yìn rẹ̀ ní wọn lọ àti dàpọ̀ dàwùdù yẹn nígbà tá a dàpọ̀ dàwùdù sá dárúkọ ọmọ rẹ̀ àbá ní dárúkọ kí lorúkọ ọmọ dàwùdù sulaiman nabi gbogbo zakariya gbogbo yahya gbẹkẹlẹyà anabi musa alayhi salatu salam òun náà ṣùgbọ́n anabi isa alayhi salam òun lọ jẹ́ anabi tó òjíṣẹ́ tó tẹ̀lé anabi wa musa alayhi anabi musa yìí àwọn èèyàn wá wọ ọ̀pá rẹ̀ títítítítí tòní wò rí wọn bá lọ là nákàlí oní nákàlí ọ̀pá musa ni o bàbá ti ń fà á ọmọ ya wèrè bàbá yìí pé yá yìlù yá yìlù débi kan lọ́bẹ̀ yìlù ọ nǹkan dé nìyẹn tó lọ́dọ̀ gbogbo nákàlí gbogbo nǹkan pápátá náà aṣọ náà ni èyí kí n bá ṣe ṣèkọ́rọ́dù làásọ̀ àbọ̀ bí ọ̀pá kan jáde pààyàn tán bá láwọn onígbà pààyàn lọ́mọ fi darí wọn yọ àmú àwọn àwọn olùwíyà olùwùsùkùlíyà yọ ọmọ ìdájà wọn yọ morúkọ rẹ yọ morúkọ àlìjẹnú yọ papọ̀ morúkọ ọlọ́run yọ bá fi gbé kẹ̀kẹ́ sí jáde lọ́n ta ló mú wa ìrìn àjò ogún ni tẹ́yẹ́ bí àwọn míì ibi tí wọ́n bá dé ó dídí suwaru ti bẹ́ẹ̀ lọ́lẹ̀ Qur'an al-Karim wọn kọ́ sí yẹn wọn yà á tìmí rẹ̀ kalẹ̀ pé tọ́ba ti yá tìmí tọ́ bẹ́ẹ̀ ti hàn ti hàn súra yẹn bàbá làárọ̀ gbóòló ti wá ka á tìmí kakọ ọbẹ̀ ka ọbẹ̀ ka Suratu Yasin wọn wà lá tìmí kalẹ̀ gbọ́n àká ká gbọ́ kọ́ wá jẹ́ kó ti ka Yasin akamẹsẹ fi jatijati tí wọn fi gbèsè ayé wọn sẹbi ọkọ àná bí musa òsì lọ́wọ́ ẹnìkan kan aleyhi sọlá ẹsẹ sọlá kásìmọ gbàgbé pé ànábì tí ọ̀padà ń sọ fún wọn wípé ọlọ́run gbé tọ́lúùtù dìde ní ọba fún wọn ọ̀padà sọ àmì fún wọn ọ̀la iná ayáta múlùkì yìí àyà tí a kó mo ta bóòtù fi ìsàkí iná tó mi rọ pé kò mu wàbà kí yẹ tó mi má dàrọ ká àlù Musa wà àlù Haruna tahmilu al-malaika inna fi dhalika la ayatan lakum in kuntum mu'minin. anabi wọn yẹn sọ fún ọ pé àmì tẹ́ẹ̀tì máa pé tọ̀ lóòtù lọ́ba yín ayé àti ẹ̀kún mo tààbù òtù yóò gbé àpótí kan wá bí ìsàkíyẹ̀ tó mi rọ̀ bẹ̀kùn yìí fọkànbalẹ̀ bẹ́nu àpótí yẹn látọ̀bẹ̀rẹ̀ dà yín wa baqiyatu mimma taraka alu Musa àtẹ́kùbọ̀ táwọn ará ilé Musa gbé kalẹ̀ wà alu Haruna táwọn ará ilé Haruna àtẹ́kùbọ̀ tó gbé kalẹ̀ ẹ̀ bá mẹ́ tahmiluhu al-malaika tọ ọgbà musa kò sí sáfẹ́ fi sẹ́nu ẹ̀sìn o ọ̀dọ̀ ẹni tẹ́sí máa rí àwọn ológun àwọn ẹ̀gbẹ̀gì àwọn fàdéyí olóró ìwọ̀n lẹ́sìn máa rí àwọn àgbákò ha gbogbo orúkọ yóò ti bá pè é tọ́ba là àfa lòun àgbákò àfa ẹ̀gbẹ̀gì àfa rírẹ̀ kọ́ni ọ̀la ìwọ̀n bẹ̀ tààràtààrà ṣé kéèké kìkìtì ni wọ́n rárá wọn tí ó jẹ́ pé kò sí kò sábùlà nù gbèjà yé wọn pẹ̀lú àwọn tọ̀hún yẹn a sọra wọn tó kún tó sínú rẹ ju sòfíyà ni sòfíyà wọn àti náka ni dúdú aa wọn jọ múlẹ̀ gidi ni o ndéèyàn bá tẹlẹ èèyàn máa sọ pé bákan ndéèyàn bá tẹlẹ èèyàn máa bó ṣe rí torí pé àfa wà ẹ̀ma radiyallahu ta'ala anhu ó ní innama tanqudu 'urra al-islam 'urwa 'urwa idha nasha'a fi ad-din man lam ya'rif al-jahiliyya àfàwà ọmọ onídàájọ́ àwọn kókó islam àwọn okùn islam yóò mọ tún ní kókó kan sí kókó kejì nígbà tá a bá lẹni tó dàgbà nínú ẹ̀sìn lẹni tí ọmọ ìbojú dúdú rí ẹ wọ yìí ẹni tí ọmọ aburú rí tọ́ba gbé dáadáa gan lọ́ọ́ lè má mọ̀ pé dáadáa ni ṣùgbọ́n tọ́ba lo ìbojú dúdú rí tójú ẹ̀ wá padà là yọ mọ ojú tó dúdú yàtọ̀ sí ètò ṣùgbọ́n gbàdé ọba títí ó ṣe ti kéèyàn tẹ̀tẹ̀ bọ̀tẹ̀. ọ a ní sáfẹ́ fi sẹ́gẹ̀ẹ́sì gẹ́gẹ́ bá ti sọ ọ̀pọ̀ amúsá kò wúlò fáwọn ọ̀pọ̀ amúsá wádà kò sí bí ìmọ̀ kò sí láyé mọ́. bàbá lọ gbé ọ̀pá olú ọ̀nà àfẹ́ sọ́lẹ̀ tó bá sọ́lẹ̀ yọ kàn dìde yóò tún dulẹ̀ padà tó bá jẹ́ péjì ẹ̀ bá lè tó bá jápọ̀ gidi tó bá sọ́lẹ̀ yọ ta pọ́n lẹ̀ yóò sì tún ṣubú lulẹ̀ déjò lè dì torí pàṣẹ látọ̀dọ̀ ọlọ́run kò rí bẹ́ẹ̀ iṣẹ́ mẹ́rin yìí òun náà ni tí ọ̀pá anabi wa musa alayhi salatu wa salam ìgbà tó lọ wá pàṣẹ pé gẹ̀dẹ̀rẹ̀ bí a sọ ọ̀gá al-hajar ọ̀pá rẹ̀ fi ní àpáta ọlọ́ni fanfajarat minhu ìṣẹ̀lẹ̀ rúbá jáde lára òkúta náà nínú àwọn òkúta yẹn omi tí ń túkú tẹ bá ń gbọ́ túkú omi ńlá nù pé yóò mọ fi yóò mọ fi agbára jáde níbi tó wà ọ̀nà yóò gbà mí tó omi ọ̀nà yóò gbà mí tó ọ̀gbìn yóò sì máa jáde ní bọ́ọ̀kì ní bọ́ọ̀kì yóò mọ pọ́ta rẹ̀ jáde ìfijáàb ìtí àbíta àlérò omi lè tẹ omi kà tẹ lójijì ìní ẹ̀ omi sì jẹ́ ìmọ̀ fún yẹn. ọlọ́ọ̀ni fanfàjà ọ̀tí mi nìyó ìfúnata aṣọta àyìnà ojú méjìlá àlàyìn àbíkẹ́lẹ̀ ń pè bẹ́ẹ̀ ní èdè lárúbáwá tẹ́bójú náà ni tó àlàyìn nínú àwọn ìtumọ̀ tó pọ̀ kí sojú nìkan ló ń pè bẹ́ẹ̀ ní èdè lárúbáwá àlàyìn ó túmọ̀ ojú àlàyìn ó túmọ̀ ìtẹ́lẹ̀rú àlàyìn ó túmọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ gàtà ni wọ́n pè lọ́tẹlẹ̀múyẹ́ ẹsẹ̀ dídáni sìn ọ̀tẹlẹ̀múyẹ́ wọn bá ní pé òyìnbó nà lìmálìkì nìyẹn ojú ọba nìyẹn àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ rẹ̀ nìyẹn tí wọn dùn sí ìyẹn ti sọ̀rọ̀ ọba tán ẹni mà fáwọn ni jẹjẹlẹ wọn kàn mú yàn lọ́wọ́ ẹjẹ alọ sọ́dọ̀ ẹni tẹ sọ̀rọ̀ rẹ̀ àwọn ojú ọba nù ọlọ́ọ̀ni ìtẹ́lẹ̀ méjìlá ó sì tẹ̀ lára omi lára pátá dé àbí lára òkúta dé àtẹ́bí musa alẹ́ sọ̀rọ̀ tó fi ọ̀pá lù. méjìlá ọ̀nà méjìlá yìí nítorí kó lè yá ni kó lè já sọ́rọ́ nìkan ẹ wo ẹ ti pẹ́ bẹ̀ yẹn o ẹ wo bá ti tò ọmọ ti gbé ẹ wo bá ti tò tí wọ́n bá tó lẹ́ẹ̀kan náà báyìí ìsọ̀rí mélòó ni ọkọ̀ fọ́ mu ilé ẹ̀kan náà méjìlá ẹni tó gbẹ́ ti gbẹ gidi kò káàtà kó mu mi yó tọ́ba mu mi yó kí ni ó tún tẹ̀lé kó gbé kọ́kọ́kọ́ rí omi tí ó fi tẹnu rọ̀ lẹ́ni tọ́ba mu mi mu yọrọ awọ omi tí ó fi tẹnu rọ lópin ìgbà tí wọn bá sọ kómi yẹn o lẹ́ẹ̀kan náà tẹmu ni o yọ tẹnu rọ yọ kó bẹ yọ wà wọ pé kí gbogbo àwọn yẹn náà tẹnu rọ náà kó tó tó padà síbẹ̀ omi tó mu yìí ó ti ṣiṣẹ́ lára rẹ̀ ó ti wúlò ó ti yá ìlà rẹ̀. ọlọ́ni fanfàjà rọ́tìmí ni hùsínàtà àṣírọ́tà àyìnà ìtẹ́lẹ̀rú méjìlá ojú méjìlá òun náà yẹn ní àpáta yẹn gbé jáde. kọ̀dẹ̀ alima kò lò òun náà wọ́n ti bẹ pẹ̀lú anabi musa alayhi salatu salam òun kálukú ti mọ ibi tí ó ti mú mi lápẹẹrẹ adarí ìdílé tí wàá bọ́ síbí ìbàyẹ̀ kò ti mọ̀ fáwọn tó lẹ́yìn rẹ̀ adarí ìdílé lẹ́yìn òun náà tún bọ́ sẹ́gbẹ́ mi gbogbo àwọn yẹn tiẹ̀ náà wọ́n ti kí ni o ó lẹ́yìn rẹ̀ ìjọ kọ̀ọ̀kan àwọn èèyàn kọ̀ọ̀kan wọ́n ti mọ mọ̀ṣúrọ́bà wọn ìbùmú wọn mọ̀ṣúrọ̀ ismu zamani àti orúkọ ààyè àti orúkọ ìgbà lárúbáwá ni nínú àwọn nǹkan tí èdè wọn fi fẹ̀jú èdè tiwa lọ ni mákàlù ibùjẹ màṣírọ́bù ibùmu màlẹ́àbù ibi téèyàn ti ṣeré màbíyìtù ibi téèyàn ń sùn sí ayé orun èèyàn àwọn ní gbogbo eléyìí làwọn ò ní abanilẹ́yìn ní èdè tó wá lédè kan náà fẹ́ máa kú yóò sì kò sí ńgbọ́ jẹ́ pé yòókù tiẹ̀ ní plural ju àwọn lọ gbogbo ń tọ́ba ti pọ̀ ilé ti ti àwọn àwọn òní àwọn èdè míì ti tún ní àdéhùn táwọn sọ pé sámà tó ní sámà ẹyọ kan ní ẹ tí ọba plural ẹ̀ yóò ní sàmáì àwọn sámà ní ẹ kwano abọ kwano àwọn abọ àkóyà ewúrẹ́ awaki tẹ̀ríkẹ́ flora yẹn ti kíni o ó yà tọ̀tọ̀ síra wọn. murtala wọn pè murtadọ murtala murtaloli ọsibiti wọn ti pè ní ọsibiti ojì náírà náírà yọkan náírà gbogbo tó kó wa dika wàláhi náírà orí ni náírà kọ̀ọ̀kan ni gbogbo ẹ̀ náírà náírà gbogbo tó kó wa. táwa ni gbogbo eléyìí àní anabi ní anabawa sẹ́ni fóun náà tó yàtọ̀ Allahu akbar àwọn òlédè o lórí èdè wa yìí ọgọ̀ntìọ kò sí plural àfi àwọn àti lè dá ìyàtọ̀mọ̀ láàrin ọkùnrin àtòbìnrin ní èdè Yorùbá tá a bá ń lo arọ́pò olùkọ́ ṣílè òun ni lọ́kùnrin ìtẹ́kì òun ni lóbìnrin tẹ̀rí kọ́ yàtọ̀. Kai ọkùnrin ké obìnrin. tó ọba lóka wọn lò fọkùnrin kàtàṣì dìde lọkùnrin kìtàṣì kì obìnrin kò sí lọ́dọ̀ tiwa. tọ́ ìyẹn yóò bá ẹ dákun ẹ bá wá sí ẹ bá ti sẹ́yìn. àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ ti ń gbọ́ mọ̀mọ́ pé ẹ ti ń gbọ́ gbogbo ẹ tẹ́ ẹ tọ́ bá ti Yorùbá ìdí òbó ògúnde ni wọn máa kọ ní ògúnde lọ́wọ́ torí ìfowópamọ́ nǹkan ìrò fẹ́ gbé èdè gàgàgà báyìí torí ẹni pé owó tó bá pọ̀ kílẹ̀ lẹ́yìn wọn fi pè lẹ́ Yorùbá ìbò ni wọn fi owó tó bá pọ̀ tó bí ti pọ̀ lọ́dọ̀ ọmọ Yorùbá báyìí wàhálà ìbò ni èpè lọ́wọ́ sàánú fún wa o èdè yẹn èdè yẹn àti bàjẹ́ jìnnà kẹsẹ̀ báwọn èèyàn mọ nǹkan wọ̀nyí òṣùgbẹ́ta kúrò ni wọ́n láwùjọ ẹ̀ta kóró gidi òun náà ni wọ́n láwùjọ wa ṣùgbọ́n bó ti wù kí wọ́n jẹ́ta tó gbogbo àwọn nǹkan tá a sọ yìí ò bá òun arọ́pò orúkọ ọkùnrin àti obìnrin kọ́ yàtọ̀ àbí ń bẹ ni kò sí kódà tó fi dórí pé arọ́pò orúkọ ọ̀pọ̀lọpọ̀ náà lọ́dọ̀ haúsá ó nítọkùnrin àti tóbi má wà ní ìsìn àná yẹlọ́wọ́n bá kọ́lọ́wọ́n kọ́ sànù. anabi musa alayhi salatu salam ọlọ́run ní pé nígbà tí ìtẹ́lẹ̀rú méjìlá yìí tọ́jà lára rẹ̀ níbi àpáta yẹn oníkọ́dé fáyìmà kúlú unáàsì màṣúrọ́bà hàn oníkàlùkù ti mọ ibùmú rẹ̀ ibùmú yẹn ó tún máa bá ààyè sí àǹgbà àtẹkíní o tàǹgbà àwọn. oníkálukú wọn ó ti máa yé rẹ̀ kò sẹ́ni kankan tí ń dà papọ̀ máa bá kan wọn rárá kò sẹ́ni kankan tí ń kún máa bá kan ní ọ̀yà alágbájá kó ń bẹ́ẹ̀ à ó ti pẹ́ jù síbẹ̀ nígbà tó yẹ pé ìfẹ́ oníkálukú ṣe kí ni o kò ti wà fún un sẹ́yìn mọ̀ pé ọlọ́run ti dáadáa fún wọn ọlọ́run ti ní wọ́n wọ alẹ́ arúgbó lùkọ́ dáta wọ́n kọ̀ wọ́n láwọn ọ̀wọ́ gbogbo tọ́nà ni wọ́n ti wù sí gbẹ́túndé ń wò sí rí ẹtún òru ọ̀sà kankan pé pé ọ̀sà yẹn ló tún lè sànú àwọn anabi musa alayhi salatu wa salam tún sọ pé kọ́ bá wọn bẹ́ lọ ó sì bẹ́ lọ ọlọ́wọ́n bá ilé kí ọlá kó fi igi náà pátá omi ti sẹ̀ bẹ́ ọlọ́wọ́n ni kò ló ṣọ́rọ́bù mi rẹ̀ ti la ẹ máa jẹ ẹ máa mu kò ẹ máa jẹ wá ẹ sì máa mu mi rẹ̀ ti la nínú àrísìkì ọlọ́wọ́ ajẹ́ pé kájẹ arúgbìkì ńlá sọ̀dọ̀ ọlọ́run kámú náà ń kọ́ arúgbìkì ńlá sọ̀dọ̀ ọlọ́run àwọn tá a máa wá sọ pé kí lọ́lọ́run ṣe fún wa pé kí ló ti ṣe fún mi ẹni máa dúpẹ́ fún kí ló ṣe fún mi wọ́n ní kájẹ wọn lárúgbìkì ọlọ́run náà tọ́wọ́ sọ pé látijọ́ tí ọlọ́run ti dá ọtí tó fi dòní ẹ̀kan náà lọ́jọ́ orí bóyá àgbà tí wọ́n ti ń fún ọlọ́yàn kò síjọ́ tẹ́lẹ̀ òní jẹ kò sí ọjọ́ tí wọn ò ti ọmọ nu kéèjì tí wọn ò tìyàn mọ́nú ẹ̀wọ̀n kan jẹ̀mọ́ èèyàn jẹun tó bá ti lè bọ́ta nǹkan kan lásán láti àdáyẹrí ẹ̀bẹ̀ yẹn pé ó lè má jẹ tó wù ú ọjẹ́ pé nítorí ló ti kí ni o lọ́jẹ̀ torí àtọ̀ ń bẹ láàrin tó wúyà àti téèyàn rí ó lè jẹ nítorí ṣùgbọ́n pé bí ọ̀wọ́ apá àyàn kú kò sínú ètò ọlọ́run fún wa àtẹnitọ́ bá ti mọ́lé lóko kò lè burúburú kó mọ̀ rọ́bẹ̀ ní tí ọ̀pẹ̀ yìí. kójó kele márùn oní òsara lóore ti síbí méjì ni òun náà ti wúlò gbogbo ẹ̀fà fèrè mẹ́ta ni òun náà ni ọla ọ sanfani ọwọ́ arọ mi kàn sí díẹ̀ díẹ̀ ọ̀rọ̀ amú mi díẹ̀ díẹ̀ díẹ̀ jẹjẹ náà ẹ máa jẹ ẹ máa mú mi rìsìlá nínú àwọn àmọ́ ìgbé ìkẹ́ ọlọ́run ó gbòòrò púpọ̀ o àánú rẹ̀ sì gbòòrò lórí gbogbo ẹ̀dá tọ́dá múmi nínú wọn káfíìrì nínú wọn ìkẹ́ ọlọ́run gbòòrò lórí wọn gbogbo ẹ̀dá tọ́lọ́run dá lápapọ̀ kódà tó máa rí káfíìrì abẹ́dọ̀pá ni jẹ́pẹ́ gbogbo tí múmi ní òlè rí bíi ti nínú ọlá nínú owó nínú ọrọ̀ ẹ̀sìn máa bá wọn bẹ̀ ẹ fún wọn wọn máa lò ẹ má bànújẹ́ àlìjánnà wọn ni wọ́n lò láyé ó sì mú òkú tó ṣètò àlìjánnà náà wọn náà ni wọ́n lò láyé gẹ́gẹ́ bá nàbí sọlọ́lá àti sọlọ́lá sọ fún wa. kò sínú ìbànújẹ́ fún ọ̀gbẹ́ ọlọ́run àti àti ọ̀la tó wá tó ṣì báyìí ẹni tọ́lọ̀mbá tọ́ba lọ́mbá nífẹ̀ẹ́ sí yóò dàn wọ́n tọ́lọ̀ lè fi dán wọ́n lò sí. wàá ní kò sí ìbànújẹ́ fún ọ torí pé ti bẹ lọ́dọ̀ ọlọ́run fún ọ lóore ọ̀pọ̀ ọ̀pọ̀ àwọn òní àràkàn kankan lọ́dọ̀ ọlọ́run tí wọ́n àràkàn náà kápẹ́ bí èèyàn bá ti sẹ́lọ̀ tó ni èèyàn òfin ní máa rí ọ̀rọ̀ ni. Ah. gbogbo àwọn tó ń kọ́ tókè yẹn ò ní kọ́lé o ẹ wà lẹ́nu ìkàdé ọjà láwùjọ máa kọ́lé tuntun kò lè sí kò lè sí ẹ rẹ gbẹ kíkà tó ń lòtún máa kọ́lé bí yẹ́lò tì kò lè sí kò ní sí dákẹ́ bí ẹ bá ti ọ̀daràn ní ìkí ọlọ́run ti jìnnà sí yàn káfíìrì òní kì í bá délé ẹ̀fà péré kan mú nínú nínú ayé tá a wà yìí. kódà kakọ́ náà ọba ìlẹ́kẹ́ ọlá bá ní tó ọba ti ti sọ láti tó sójà ọ̀rọ̀ tó ti sọ láti sójà yìí mọ́sálásí òní gbà yìí. torí káwọn èèyàn fẹ́ràn oúnjẹ gan àdámọ́ ara ni pítọ́ ọba ti lórí àti áfírí òní jẹ tọ̀sán. jama àsìkò lórí òní kìtò àwọn èèyàn wà mọ́sáǹdì kalẹ̀ tó ọba ti ti magrebi àti sáà kò ní jẹ talẹ aa ah! àwọn ẹbí ìbá sinú ìbá bọ Ọlọ́run tóbi láàánú lórí àwọn ẹ̀dá rẹ̀ ẹ wò wọn ti sẹ lọhùn tó Ọlọ́run tó sáàdù tọba jáwa ẹbí ara wa ni bọba kó o kú ta ah! tọba ní gbogbo kí ló wúlò fún a ah! ọwàlẹ yà ọ yá ọwàlẹ náà kódà wọn tún ní àǹfààní kìtì ẹ ní níbẹ̀ lára orógbó rẹ̀ àbí ẹ̀kọ́ ni wọn ni wọn pa kọ̀láwẹ́ wọn jẹ wọn ló tún korò wọn atúnika fi kí ẹ̀ dáná tún sèébi subhanallah kápá wà ara wa ni wọ́n dájú pé irú àwọn yẹn wọn ò lè lẹ́tọ̀ọ́ sómi yóò ké ẹbẹ́ mú mi ní ìsìn mo sì ní ẹsẹ̀ báyìí ẹsẹ̀ ẹsẹ̀ mú mi kèéjì ìdènà ọ̀nà ọ̀fun yìí ni ṣùgbọ́n lọ́n tóbi púpọ̀ ọba àtúnlọ lọ. tí a bá ń sẹlọ̀ ń sáà sì ń tún rí i pé orí ń pọ̀ orí ẹ̀dẹ́ ni o ìyẹn ń sẹlọ̀ á sì kí wọ́n kó pé àbá ẹ wá dára wa àbá ẹ wọjọ́ iṣẹ́ jálá ti yẹn ọmọ ẹ fẹ́ bẹ́ẹ̀ a ẹ̀rí jẹ́ òkìní àná ìjẹ́ òun ọlọ́ sí kìíní náà mo ti gbé mọ́tò wọlé mo tún ti wọnú kìíní kan mo ti kọ́lé síbẹ̀ ìyàwó mi ti pé mẹ́rin àbá ẹni tí bọ́ọ̀tọ́ ti ní pè kan ní aráàmù. bẹ́ẹ̀ni tàwọn tó tún wáyé ọ̀daràn jù bẹ́ẹ̀ lọ làwọn tó ń sọ pé àfẹ́yẹ má dàkọ àlàyé mọ́ àní haramu náà kárí ẹ̀sẹ̀ bára mọ̀dá aláramu ti bẹ́ẹ̀ ta ọ̀kárí aláàdì ti kú tipẹ́tipẹ́ subhanallah ọlọ́run bá láàánú wa púpọ̀ tí yìnbọn wa ń tẹlọ wàláì sáré ìdíkì ẹ bá ń pọ kótó kó ti rí dé o kó dorí kodò gbé ha sóore ìkọ̀kànbalẹ̀ lélẹ àbúrò ẹdẹ ẹni tí mò ń jẹ ìjẹ ẹmu rẹ tí ń sáré ìdíkì fún mi tí ń ṣe gbogbo nǹkan fún báyìí ní tó ní kí n ṣe mí dé sóore ìkọ̀kànbalẹ̀ wa ni àtàlẹ tẹdírí yòókù mi ní àìsùlá yà lẹ yọlọ níbi tí wọn lérò ni wọn ti bára àánú Ọlọ́run lélẹyìí tọ́lọ́ sọ fún wa pé tọ́ba jẹ́ pé gbogbo táǹkì pátá lọ́lọ́run fẹ́ fi bí wá ní sí nǹkan kan tí ó kú lórí rẹ̀ nínú dáàbà kan tí ó kú lórí rẹ̀ ṣùgbọ́n lọ́n lọ́wọ́ aláradà lè fi àmọ̀ yẹn àsìkò ìlọ lọ́n lọ́wọ́ aláradà ọlọ́run wa sọ yìí pé àwọn wọ̀nyí wọ́n sọ fún wa pé kulu washrabu min rizqillah ẹ máa jẹ ẹ máa mú min rizqillah nínú ìjẹ̀gùn ọlọ́run tọ́lọ́run fèsì ولا تعثوا في الأرض مفسدين ولا تعثوا في الأرض مفسدين ẹ má jẹ ẹni tí ọ wàá tan ìbàjẹ́ ká orílẹ̀ ẹ má jábì lè jẹ́ ọ̀dà kẹ́ ẹ bá lè jẹ́ ẹ wá òbáwọn yẹn ti bá lè jẹ́ lónìí lọ́hàrọ̀ alfasadu filibaru ìwàlùbá àrídìmá kásábà ti ayé ìdènà lẹ́nu rí kọ́hún bá a dọ́ọ̀lá di àmì lóla ẹ̀ lọ́wọ́ ìyàwó jẹun ọlọ́nìtò hàn wọlé fasáàdù ìbàjẹ́ ti tàn ká wẹlẹbàrún ìwàlbáhárì ìbàjẹ́ bẹ lórí ilẹ̀ gbẹrẹgbẹ lọ lọ́kọ̀ táwọn yẹn ti wàlbáhárì tába tún wọnú odò àwọn yẹn tún ṣe ìbàjẹ́ bẹ lọ. bímá kásábàtì àìdí náà ìbàjẹ́ yìí ọ̀sà dédé hàn kí táwọn èèyàn fọwọ́ ara wọn ṣe ni. lẹ́nu bí kọ́ hún báàbọ̀ làbí àmìlú afẹ́ fi tọ́ wọn lẹ́nu wò afẹ́fìyà jẹ wọn apá kan ẹsẹ tó ti fún wọn sí i làálà wọn yẹrì jùlọ bóyá wọn sẹ̀rí padà fún mi tí wọ́n ti tí ọ̀dà wọn sẹ̀rí padà sínú ẹ̀sìn wọn tàbí kí wọ́n yẹ ẹ̀sìn ara wọn pèsè ẹ̀sìn ní ti bá wọn. torí kọ́ ló pàṣẹ pé wọ́n látó ṣèjọ́ òfin ọ̀rọ̀ báyìí ìṣúná wọ́n látó ṣèjọ́ ọ̀rọ̀ báyìí ìṣúná ìhà ọlọ́run yẹn má balẹ̀ jẹ́ mọ́ lẹ́yìn ìgbà tó mọ ọlọ́run balẹ̀ kí la tuntun lẹ̀ sí àwọn ìjọ anábì ní òkùtì lọ wọ́n balẹ̀ jẹ́ ọlọ́run palẹ̀ wọn mọ́ ọkọlẹ̀ mọ́ ọrọ́jò ọgbà wọn dànù ilẹ̀ rí mi ní mímọ́ tí wọ́n á lóde tẹ́yìn náà ti fẹ́ máa balẹ̀ jẹ́ ọlọ́dún wọlé àtàdáwó ìlú ọ̀pẹ̀ mùsùlùmí ẹ má jẹni tó ṣe pé ọlọ́wọ́ á máa balẹ̀ jẹ́ áyà yìí àwọn ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sáré kọ́ ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ ní tó wà nínú áyà yìí òun náà ni mashru'iyyatu al-istisqa'i inda lè tọrọ omi lọ́dọ̀ ọlọ́ nígbà tá a bá ní bùkátà sómi náà sí ọ̀dọ̀ ọlọ́mọ láti lè tọrọ o kì í sọ̀dọ̀ ọlẹ o nílẹ̀ yorùbá tójú bá kọ̀ tí ọba rọ̀ wọ́n bọ̀lẹ̀ wọ́n yànlẹ̀ pé ilẹ̀ àkọ́kọ́ ti kíni àkọ́kọ́ yẹri torí pé irun ti ń bẹ lórí ilẹ̀ oníkókó téèyàn bá fẹ́ wá yí orí gbéríkótó tí ó fa irun kó lórí lọ́wọ́ abẹ́fà lórí ilẹ̀ kí ni ó fi yẹ ọkọ lọ́ọ̀mọ́ ọdún wa. àbílẹ̀ ẹ̀kọ́ lẹ débẹ̀ náà kọ́ ni bàbá ẹ̀yìn ọ̀dà ọkọ lẹ́rù náà torí àwọn ọmọ àtẹ bá fẹ́ béèrè àwọn ọmọ yẹn àwọn ọmọ gbogbo yẹn àwọn bá a ti mú wọn mọ gbogbo yẹn adúpẹ́ lónìí o adúpẹ́ o torí hmm, bí a bá wà ní bá a ti wáyé yóò di bàjẹ́ wàhálà yìí yóò ti jóná sí i ṣùgbọ́n alihamudulilayi ẹ wo ayé ẹ̀sìn nínú ìgbésí ayé ọ̀mẹ́dẹ́ wàláì kó tún kéèyàn kiri tó tíyẹn bá lọ títí àwo tọ́ba lọ sa àwo yóò darúgbó òjijì òwe yẹn wà tẹ̀tẹ̀ adé ìfurasí wọn ni ó pe yín já adìẹ gbogbo góró bàtà gbàjà gbogbo ẹ̀ mọ́ra wọn yóò jẹ gbogbo ìlú ra wọn yóò wà tẹ̀tẹ̀ níbẹ̀ ah! mùsùlùmí wojú rí ọlọ́ọ̀tẹ́ bá ti lójú àwọn yẹn jọ káì aláwo kan lè léyọ̀ tẹ̀lé àwọn aláwo. Ah, aláhi alihamdulilahi ala ni'mati islam ọpẹ́ ní kọlọn wọ orí islam tó ti fún ẹ wà láì wọlé láti. abẹ́ ẹ̀wọ̀ ojú wa ti gún régé ni ojú wa ló fani mú rọ́ọ̀tì yìí táwọn tó ti gbà fàyà àti lọ́gbọ́dọ̀ yóò fàdákà ní ojú. sọ̀rọ̀ rẹ̀ wà ju ojú ewu ọmọlúwàbí ẹ̀ wò ó láyé láyé ìgbà tó rò lé ọlọ́mọba àforíjì aláàjì mọ̀rin ọmọdé ńgbà tọrọ lé láti rí àfàmàdà lọ́yọ̀ọ́ wọn ni wọn kó àwọn tí wọn ni wọn ti dà dùkú yẹn wá àwọn ọlọ́pàá alẹ́ yẹn méjì wọn mú wọn aláàjì ọmọdé ní ọyà rọ́ọ̀sì ẹrọ́ọ̀sì sínú mọ́tò yẹn ẹrọ́ọ̀sì ah! kò síbẹ̀ ìyẹn sì fún mọ́tò yẹn tí èsì kí wọ́n mú wọn wọn ò mú wọn ò dì wọn múra ara wọn kó sínú mọ́tò ọdọ̀ yọ̀ọ́ nígbà tọrọ wa dójú ọgbà gàdúrà ní àwọn ọ̀daràn tẹwídà à àwọn eléyìí ojú yìí tutù ojú yìí ṣe gbá ojú yìí sàwọ gà bọ bọ́ọ̀lù ẹsẹ̀ rẹ àwọn eléyìí mú tó fi pọ̀ tó báyìí fúnra wọn kó sínú ọkọ̀ tọ́daràn àwọn kó sínú ọkọ̀ fúnra ara rẹ̀ ọ̀daràn ẹ ilé wọn ẹni gbogbo wọn kó sínú ọkọ̀ jẹ́jẹ́ ọ̀yẹ́kẹ́ ọlọ́kọ̀ ìgbé níbi ìkákọ̀ ni wọ́n gbà orí lọ́nà ti fún wa o tí a bá rí bá a sàn fẹ́kù omi àìyánlẹ̀ àìbọ̀lẹ̀ ìwà òkòónú ni ìwà ìmàkàmàkà ni ìwòjú dúdú ni ọba tó nílẹ̀ tó ní òkè tó ní òjò tó làwọn tá a fẹ́ mú omi sí àwọn àtọ́kalẹ̀ rẹ̀ ọba náà la pè yọrọ dùn fún wa a sì mọ̀ pé nù sẹ́rí àtọ́lọ́ fún anayi sọ́lá mu sọ́lá tó bẹ́ẹ̀ tá a pè ní sọ́lá tó lé sèkọ́ sọ́lá tó tá a máa ń ṣe tá a fi wá omi lọ́dọ̀ ọlọ́run. sẹ́gbẹ́ yà lọ sí mùsọ́là bẹ́ẹ̀ ni òdi ìlú àlọ́ síbẹ̀ máa mo sọ̀lá tó yẹ fún wa sọ̀lá tó rákà mẹ́rin níbi sí rákà méjì tẹ́gbọ́ tẹ́gbọ́ ẹ máa sọ̀rọ̀ rákà mẹ́rin níbi sí rákà méjì ìdí ọ̀rọ̀ ni tí màá bá ti Allahu akbar yọ ká fatiha yọ ká sura tó gùn sagbada yọ wà rúkọ tọ́ba rúkọ yóò tó dìde sami Allahu liman hamida kí ló kù tó yẹ kó ṣe sùjúdù lọ ẹkọ lọ yóò tún mú fàjàkà yóò tún kásúra mi sí yóò tún rúkú sami Allahu liman hamida lẹ́yìn ní ọsẹ pé Allahu akbar sẹ́wọ̀n pé pẹ̀lú ìforíkalẹ̀ tá a bá ní káwọ́ yìí ti pẹ̀lú ìforíkalẹ̀ tó foríkalẹ̀ méjì yẹn rákà kan láàfin ṣùgbọ́n rúkú méjì lọ́wọ́ abẹ rúkú náà láti ti ń ta kókó nǹkan tá à ń pè ní rákà rúkú rákà rúkú méjì ti wà bẹ. bàbá tó dìde padà yóò tún ké lákòókò bó ṣe ké náà yóò rúkú bàbá tó gbóni dìde yóò tún ké lọ yóò tún rúkú lọ́sẹ̀ tó tún méjì ni ní rúkú mẹ́rin kò yé sọdàrú ni ọdàrú alihamudulilayi ó kí rákà mẹ́rin ní rìsí rákà méjì torí pé rúkú mẹ́rin àti ìforíkalẹ̀ mẹ́rin ló wà nínú rẹ̀ wọn kàlùkù akámáyà jámáyà bá ti sọyìn tó bófin ẹ̀sìn ọlọ́wọ́n bá kú ìmọ̀mọ́ ti bẹ̀ lọ ìmọ̀mọ́ bẹ̀ lọ fún akẹ́kọ̀ọ́ lọ́kọ́ ọ̀rọ̀ jù. anabi musa alayhi salatu wa salam kò sì ṣẹlẹ̀ láyé tiẹ̀ náà nìyẹn. bákan náà nú ẹ̀kọ́ anasukiya kama takunu bilmakori alibazili mina sama takunu mina nabayi mina lẹ́hàrú. sábà bẹ́ẹ̀ lọ́n fi ọlọ́dà kó fún wa lónìí fún wa lónìí gẹ́gẹ́ bó ṣe wáyé pẹ̀lú pé kó sọ̀kalẹ̀ lọ sí kọjọ tó kọjọ òjò tí ọmọ tọwọ́ rẹ̀ ọmọ tó tẹ̀lé ra wọn bẹ́ẹ̀ náà ló lè wáyé pẹ̀lú kọlọhún ó ní kí àwọn ìṣẹ̀lẹ̀ ro já kọjáde nínú ilẹ̀ náà ṣebí ká ti rómi ni àbí ẹ̀kọ́ ni ṣebí kómi ó ti tàǹfààní ni ó lè jẹ́ nulẹ̀ lọ́lọ́run tó mú jáde ó sì lè jẹ́ pé láti sánmà lọ́lọ́run ṣe kéde o ni ó ti rọ̀ nínú ẹ̀kọ́ tá a rí kọ́ onígbàdàn Allah subhanahu wa ta'ala huwa al-maljahu ọlọ́run ọba ní olùgbára lébi bí ìlẹ̀kọ́lìkì fáwọn ẹ̀dá ibi tá a máa tẹ́rí sí níbi gbogbo àlámọ̀rí wa ọ̀dọ̀ ọlọ́run ẹwà wọn tọ̀hún yẹn náà wọn bá dán ọta alẹ́ wò wọn dán ọta ògbó wò wọn dán Ọbàtálá wò wọn dán Ọya wò wọn dán Ṣàngó wò wọn dán wò wọn lórí ọ̀pẹ olórí méjì òṣìṣẹ́ wọn tún wá odò kan wọn lọ tún wúlò gbogbo àwọn ènìyàn ọ̀rọ̀ yìí ọ̀dọ̀ wò ta òkè o ọ̀tà òkè ni ọ̀yànjú ẹ̀ subhanallah ọlọ́run yìí sóòtà ọlọ́run yìí sóòtà ọlọ́run gangan ni ibùsẹ́ ti gbogbo ẹ̀dá ọ̀dọ̀ rẹ̀ ni bẹ́ẹ̀ bọ́rọ̀ bá poli gbúrúmuṣó òsibí tá a padà sẹ́rí ẹ̀sẹ̀ ọ̀dọ̀ lọ. torí pé gbogbo ọmọ ẹ̀dẹ́ nìyàn tí nira bá dé wọ́n sẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run ni ọ̀dọ̀ ọlọ́run ni wọ́n sẹ́rí padà sí. ẹlẹ́ẹ̀kẹfà nínú rẹ̀ náà bákan náà nínú àwọn àǹfààní tó wà nínú ááyà yìí tọ́jú àǹfààní ẹlẹ́ẹ̀kẹrin onífẹ́ àwọn òjíṣẹ́ ọlọ́run aleyhi salatu wasalam bí àwọn ẹgbẹ́ wọn náà ni wọ́n ti rí inú ẹ̀dá àwọn náà bùkátà sọ́dọ̀ ọlọ́ àní sọ pé òjíṣẹ́ lòun kò ní bùkátà rọ báwa náà ti ní bùkátà sọ́dọ̀ ọlọ́run làwọn náà ti kíni o wọ́n ní bùkátà sọ́dọ̀ ọlọ́ torí pé ọlọ́run máa sọ fún wa ni pé yẹ ẹ̀yìn hànà antumul fuqara ila Allah ẹ̀yìn èèyàn olùwà ó wà lọ́dí ìlhàmì ọlọ́run ní ọba ọlọ́rọ̀ ọbẹ̀ lẹ́yìn gbogbo àwọn anábì ọlọ́run àtàwọn òjijì ọlọ́run olùwàbù kàtà ni wọn sọ́dọ̀ ọlọ́run báwa náà ṣe lágbègbè ni wọn ṣe rí àní ah, wọn sọ pé ìnà rúṣùlà kọ́ọ̀dì rúùlù àwọn òjijì wọn lágbára alákùnrinṣẹ́ gbogbo nǹkan wọn lè ṣe wà ní àwọn láyọ̀ ṣe mú un so táwa sọ pé aburú èsì kàn wọn aburú kàn wọn anábì ọlọ́run àbí ọkàn wọn ọkàn wọn wọn nẹni tí wọn nà nù wọn wọn lé jáde tí wọn lé jáde nù wọn tọ́lọ̀ ń bẹ sọ fún àdéhùn sọ́lọ̀ pé kúlẹ̀ kúntù àyẹ̀kùlẹ̀ rọ̀ ìbá sọ fún wọn pé tí n bá máa fọ̀rọ̀ tí mo máa ń tọ́ pamọ́ lásẹ̀kítàrù tó mi nìlọ yìí èmi ní ìbá wá púpọ̀ òrè jù mí lórí mi ìbá pọ̀jù wọ́n máa mà sani yẹ so aburúkọ ìbá ti ti kàn tọ́jú pé àdéhùn àwọn Muhammad sallam ìbá tó bá tẹ̀lé séèyàn méjì inú wájú tẹ̀lé sóhun nìkan soso àárẹ̀ ti séèyàn méjì ní oṣù àdébí sallallahu alayhi sallam débi kan tàbí jẹ́ ìbá ìpín á ah, ìnira tí ṣẹlẹ̀ sí èèyàn géńdé ọlọ́run méjì ní ṣẹlẹ̀ sí wà ní ẹ̀sọ́lá ànábì níbẹ̀ bí ṣe ṣe àwọn ànábì ọlọ́run ṣe nìyí. ẹwà àwọn àdánwò ẹwà àwọn àdánwò ẹwà ẹ̀ńtọ́ kọ́kọ́ fẹ́ yàwó ẹwà ọjọ́ orí ti bẹ̀ láàrin. subhanallah ànábì ti bímọ méje láyé mẹ́fà ti lọ sójú ayé nígbà tó jẹ́ pé bàbá ti kú ìyá náà kú bàbá kú subhanallah ẹ wò sẹbi anabi sọlá ìṣẹ̀lẹ̀ wò bó ṣe ọmọ mẹ́fà tún wà lọ ọmọ ẹlẹ́ẹ̀kejì náà lẹ́yìn oṣù kẹfà òun náà tún kó lórí rẹ musiba wo lọ́wọ́ àṣẹlẹ̀ sí wọ́n tó yẹ pé kò sí musiba kàtí ó sí ọ yìí tó o gbé sẹ́gbẹ̀ẹ́ musiba tó ti ṣẹlẹ̀ sí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọmọ rí gbé musiba ọkàn sọ àwọn ànábì Ọlọ́run ṣẹlẹ̀ ṣẹlẹ̀ sí ìtàsọ́pá nǹkan sọ pé yà ákírọ̀ máa yọkọ lékè máa lè máa ní àlò òbíyí tiwa aka ìdá olóòlè lèhàdì délé hamami tiwa aka ìdá olóòlè lèhàdì délé hamami. ó ní yà ákírọ̀ máa yọkọ lékè ìwọ́n tó fi ń dáa jù tọ́lá pẹ̀lú ìlú gbogbo ẹ̀dá tọ́lọ̀ ń dá máa lè kò sí fún mi máa ní àlò òbíyí ẹ̀ tí máa gbára lé ìgbára lé sí ni ìjọsìn ni ìgbáralé ìjọsìn ni nínú ìran tàwíìdì tá a gbọdọ̀ fọlọ́ ò nìyẹn. ó ní kò sẹ́ni tóun fẹ́ gbáralé o ìwà àkàtúndì àtúntò yà nàní ẹ̀ńdà ha lè tẹ̀lé hamami nígbà tí àwọn ìṣẹ̀lẹ̀ ewu gbà ńlá bá tẹ̀lé. wọ́n ìnáni dúdì ká dúníyà ọ̀rọ̀ ọ̀rọ̀ dáhà ó ní nínú ọ̀rẹ́ wa nábì nínú ọ̀rẹ́ rẹ̀ ó ní àdúníyà ayé tá wà mẹ́yìí wọ́dọ̀ rọ́dàhà àtòrògùn ayé kílórogún ayé ọ̀run ọ̀rẹ́ wà nẹ́bí gbogbo ẹ̀. wàmí nìcúlù mi ka ìlímà lọ́wọ́hì wàlúkọ́lámi wàmí nìcúlù mi ka ìlímà lọ́wọ́hì wàlúkọ́lámi. nínú màrí ànábì ó ní ìmọ̀ àlọ́hì àlọ́hì màkó ọ̀pamọ́ sí wà nẹ́bí gbogbo ẹ̀ lórí. wàlúkọ́lá gègé tọ́lọ̀ ní ọkọ̀ gbogbo nǹkan tí kọ́ gbogbo kẹyẹ ọ̀pamọ́ sí ànábì inú màrẹ́ gbogbo ìran tàwọn ìdí mẹ́tẹ̀ẹ̀ta ló pèsè àrò orin ẹsẹ̀ méjèèjì tọ̀wéèdò alòlòhíyà ìmọ̀lọ́ lọ́ka sónú jọ̀sìn òní aláwọ̀ aláwọ̀ àtúntò pé mọ́lẹ́mẹ́ alóòdòbí. bákan náà tọ̀wéèdò arògbòbíyà ìmọ̀lọ́ lọ́ka sókó ńlọ́dá gbogbo ẹ̀dá òní gbóló pé wàmí wà iná mi ju dìka dúníyà wà bọ̀ rọ́tàrà nínú ọ̀rẹ́ rẹ ànábì láyàtọ̀ taló láyàtọ̀ talódà ọlọ́run ni kóòlù tiwa jẹ́ nínú ọ̀rẹ́ ànábì. bákan náà nù tọ̀wéèdò sifáàtì wal asmaa oníwàmí ní olùmíkà nínú màá rẹ ayílẹ̀ màá là òhì wálé kọ́lání ọlọ́run ló ní gbogbo àwọn kan wọ̀nyí. torí pé àwọn yẹn wọ́n ti gbé àwọn ànábì ọlọ́run alẹ́ ìsọ̀lẹ̀ tó ṣẹlẹ̀ wọ́n gbé wọn tí kò kẹ́ tí wọ́n sọ wípé àwọn yẹn ìtọ́lọ́run lè ṣe wọ́n lè ṣe wọ́n lè dá lu agbára fúnra ara wọn láì sí tọ́lọ́run bẹ́ẹ̀ tí ìbá ti bẹ́ẹ̀ sọ yẹ kó gbé ànábì gẹ́gẹ́ bí àwọn nàṣọ́rọ̀ àwọn kírísítẹ́nì wọ́n ti báyìí fún ọmọ mọ́rí àtọ́ pọn lápapọ̀ ìnáma àná àbù ẹrú ọlọ́run nìmi ọ̀kúlù abdullahi wa rasulu ìròyìn mi tó ga jù oníkẹ́ ìpèmí lẹ́rú ọlọ́run àtúnṣe ẹ wá wò táwọn yẹn ń pàdé mi àbí wọn máa pè é aláyé lọ́run tí wọn pàdé mi bẹ́ẹ̀ ẹ ti bá aláyé lọ́run subhanallah ẹnì kí gbogbo ọ̀rọ̀ yìí ni wọ́n wí a ẹ bá zàzà láti fẹ́ tọ́lọ́ tí wọ́n torí ẹ̀ dá yàtọ̀ ọ̀run torí ìjọsìn lọ́lọ́ fi dá yàtọ̀ ọ̀run wa ma khalaqtu al-jinna wal-insa illa liya'budun. gba àwọn ọ̀rọ̀ báyìí ìdàgbà ẹja sọ́ra ọ ẹja sọ́ra ń bẹ́ ọ ọlọ́run kó ṣe àdúgbòmí àtẹnìkọ̀ kan wa nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ ṣùgbọ́n ìyẹn ká tún ṣe nítorí àwọn tá a bẹ̀ ní kálẹ̀ báyìí sẹ́ni tó fi bí ya akérò ọmọ ẹlẹ́kọ́ lẹ́sẹ̀

wà iná mi ju dìka dúníà wà bọ̀rọ̀ tà á nínú ọrẹ ìwọ ọlọ́run òun la yá kàkì àmà ibú dúdú ni wà mí nà lù mí kà nínú mà wọ ọlọ́run oní mà lọ ìwà lẹ́kọ́lá ni ìmà aláwọ̀ ìmàkóòl àti ìmà lẹ́kọ́lá tí yẹn bá wí bẹ́ẹ̀ èèyàn wà lórí ìlànà gidi yàtọ̀ sí yá ákírọ̀ màlẹ́kọ́lì kìtọ́ òun fi gbogbo wọn bá dé dà tọ́ba yẹn pé yẹn la bá fi sí lọ́dọ̀ tiwa orin yẹn gbádùn bẹ́ẹ̀ ṣùgbọ́n tọ́ba yẹn pé akọ́rọ́mọ ìkọ́nìkì la bá wí orin yẹn sáà rẹ̀ gidi ẹ̀bọ bẹ̀la rẹ̀ ẹ̀bọ gidi níwájú àtẹ̀yìn àtàrin àtòrò rẹ̀ àtòrò rẹ̀. tọ́ nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ òun náà ni àánú ọlọ́run tọ́lọ̀ fi sọ kànẹ́bí musa sáwọn ọjọ́ rẹ̀ pé ànẹ́bí musa tún bá wọn tọrọ omi níbi tí wọ́n wà lára rẹ̀ tí wọ́n fòrò rẹ̀ tí wọ́n tiẹ̀ lè sọ tẹ ẹ bá borí àgọ́ wa subhanallah ṣùgbọ́n àánú ọlọ́run tó fi sáfà nẹ́bí musa sí báwọn ànẹ́bí ọlọ́run kò ṣe rí nìyẹn nínú àwọn àǹfààní tá a tún rí kọ́ òun náà ní pé dáadájú ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ kọ́ọ̀dìrún jàwádùn alágbára lọ́lọ́run ọlọ́rẹ̀ lọ́lọ́run torí ẹ̀ ló fi dáhùn wọn ló fi jẹ́ pé wọn ló fi fún wọn lónìí nínú àwọn ẹ̀kọ́ tá a tún rí òun ni isbatu sam'i subhanahu wa ta'ala li qawlihi wa qul nadrib bi'asaka al-hajar ìfi rinlẹ̀ kọ́ lọ́hún gbọ́ gbígbọ́ ọlọ́hún orinlẹ̀ nù ayà yìí torí pé nígbà tó lọ́hún gbọ́ ọlọ́hún wa sọ wípé ṣé tí wọ́n fẹ́ nìyẹn fi ọ̀pá ọwọ́ rẹ lu òkúta nínú àwọn nǹkan tá a rí kọ́nà ayà yìí pípé agbára ọlọ́hún ọba pé agbára ọlọ́hún pé gan láyé tó ti bá níbi wa Musa alayhi salatu wa salam ó fi ọ̀pá rẹ lu òkúta tó bẹ́ẹ̀ ó fi lu báyìí omi bẹ̀rẹ̀ sí ní tú jáde ní ní àwọn ìtẹ́lẹ̀ rò ní òkúta tó ti pé kò sómi inú rẹ̀ tẹ́lẹ̀ ilé ń tọ́ka lórí pé agbára ọlọ́run ọba agbára tó tóbi nínú àwọn ẹ̀kọ́ tá òun náà ni pé àmì tó tóbi ń bẹ nínú ọ̀pá tọ́lọ̀ ń fún àdébíwá Mùsá àlejò sọlá tó sọlá láti sọ pé gbólóhùn tó ń sọ pé wọlé àbí àmà àárì òǹrọ̀ mo tún láwọn nǹkan míì tí mo tún wọn fi ń ṣe jẹ́ pé àwọn nǹkan oríṣiríṣi lọ́lọ́run fún àdébíwá Mùsá láti fi ṣe tọ àmì tó tóbi nínú àmì tọ́lọ́ fún anabi musa alayhi salatu salam ní kíni o alihasọ ọ̀pọ̀ awọ rẹ̀ kílá àmì tó tóbi tọ́lọ́ fún anabi wa muhammad sallallahu alayhi salam àmì tó tóbi jù nínú àmì tọ́lọ́ fún anabi sallallahu alayhi salam àmì tiẹ̀ náà pọ̀ ṣùgbọ́n àmì wo ló tóbi jazakallahu khairan ta ló wí ẹ̀ kàtà bá jáde alukur'an ni àwọn ọmọ mọ̀ọ́jì dáa ìjánilágara tó tóbi jù nínú tẹ̀yà mi tọ́lọ̀ nǹkan lọ́sọ̀rọ̀ náà almu'jiza tó lè khalida mu'jiza àgbére ni ìjánilágara àgbére tóbi tòní challenge mẹ́ta múrú ẹ̀ wá kò sẹ́ni kankan tó rí mu wá òun ni àmì tó tóbi jù sànẹ́bí Musa ọ̀pá ìrọ̀lọ́wọ̀n ọ̀pá ilẹ̀ kẹlá tuntun yàtọ̀ sí bọ́lọ̀ tó ṣe ànẹ́bí Musa ní kẹ́lí mu la ẹ̀bẹ́ ẹ̀kọ́ ni ọlọ́mùbá sọ̀rọ̀ ń sin gbọ́rọ̀ ń bọ́ lọ sọ̀rọ̀ tààràtà ọlọ́run bá sọ̀rọ̀ tààràtà òrọ́ lọ́wọ́ ṣùgbọ́n lọ́wọ́ bá sọ̀rọ̀ títí gbọ́ sẹ́wọ̀n pé anabi wa sallallahu alayhi wa sallam ọlọ́run rán malakú jìbìlì abẹ́ ẹ̀kọ́ ni ọ̀ràn ọ̀ràn sọ ìgbà tá a sọ kọ́lọ̀ bá nàbí sọ̀rọ̀ sọ̀rọ̀ ìgbà wo ni ó bá sọ̀rọ̀ ìgbà ọlọ́run bá nàbí sọ̀rọ̀ ìgbà tó lọ sí mi'raj yìí tí wọ́n ṣe lójú odò ṣe báyìí nìyẹn kì í sèyàn o ìrẹ́ nìkan kan tún lè lọ gbàtọ̀ láti kankan wá fún wa ìdí ọba gbà fún àwọn ẹlẹ́yìn rẹ̀ ló ètò tó jòló la sọ. mìíràn ju anabi sallallahu alaihi wasallam nígbà tó sọ tó tó ṣe tó gúnkè lọ yẹn. ọlọ́ni tó madana fatajalla makana qaba qawsayni aw adna ó súnmọ́ ọlọ́run tó sísúnmọ́ gáfẹ́ dà gẹ́gẹ́ bí ọrún sí ọ̀pá sosoma la pe o ètè rírì la pe o sẹgbẹ yorùbá báyìí la pe sosoma tọ ẹdí àpò níbẹ̀ yẹn nínú àwọn ẹ̀kọ́ tá a torí kọ nínú àyà yìí òun náà ni pé ọgbọ́n ọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọlá ọgá púpọ̀ pẹ̀lú pé bí ọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọlá bó ṣe mú omi jáde nínú ọ̀nà méjìlá níbi òkúta yẹn ọgbọ́n tó ga lọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọlá fàyọ̀ fún wa nínú rẹ̀. nínú ọgbọ́n tó sì wà bẹ́ẹ̀ òní pé gbígbá yìí táwọn ọmọ ìsirẹ́lì tó ń gbá yìí wọ́n pọ̀ ọlọ́run wá ní pé tọ́ba lọ jẹ́ kọ́lọ́ ń lọ fún wọn ní ìtẹ́lẹ̀ rojú kan ni yóò jẹ́ nira fún wọn pẹ̀lú nǹkan tó ti mú wọn ọlọ́run wá ní kọ́ jẹ́ méjìlá ẹlẹ́ẹ̀kejì nínú ọgbọ́n tó wà níbẹ̀ òní àlèfíàdù anil àdáwàtì wọlbàbọdọ ìbẹ àyọ̀fẹ́ díjà lẹ̀ ọlọ́run sì fẹ́ kọ́ ṣẹlẹ̀ ní àárín wọn sẹ́ni pé ọlọ́run ọba ọba tó tóbi ni o ọba tó tóbi ni so oore lọ́lọ́run ọba ìlẹ́kọ́ láti púpọ̀ nínú àwọn àǹfààní tó tún wà ń bẹ nínú àyà yẹn òun náà ní kọ́lọ́run ọba ìlẹ́kọ́ láti wá fún wọn jẹ́ ó tún fún wọn mu ọlọ́run ti pa wọn láti rí pé kí wọ́n ti má ṣe kí ni ọkọ́ má balẹ̀ jẹ́ ọlọ́run ọmọ balẹ̀ jẹ́ lẹ́yìn náà ní parí nínú àwọn ní tá a máa mú ìpìlẹ̀ nínú gbogbo tá a máa jẹ tá a sì máa mú ní pẹ̀tọ́ ni títí tá a fi rẹ́ẹ̀dì tí ó pè kálí wọ̀ fún wa ẹ̀tọ́ ní ká jẹ ká mú so tá a fi rí àwọn ní tá a jẹ tá a mú yẹn tó jẹ́ pé ẹ̀rí ó sọ fún wa pé ìwọlé lè tó fi jẹ́ pé gbogbo ẹran tí a ní jẹ ẹran tá a ní jẹ lọ́lọ́run kà fún wa ní Al-Qur'an Al-Karim nàní sàlám kà fún wa ní Sunnah torí pìlẹ̀ gbogbo ẹran kí ni wọ́n jíjẹ ni wọ́n ìlànà yóò ti láàrin kó fìlì kìtà àfi tọ́lọ̀ ti kà fún wa ní kíláyìn láàrin jẹ Inu tọ́lọ̀ ká anu kira ní kíra náà lè sá níbi náà sọ̀rọ̀ láti sọ́lá náà tẹ̀lé wọ̀ fún wa o. torí ẹ̀ ló jẹ́ pé wọ́n gbọ́ àwọn nǹkan wọ̀nyí ìpìlẹ̀ wọn jíjẹ ni àfi tí ẹ̀rí bá tó ń dúró lórí pé jíjẹ wọn jẹ́ èèwọ̀ ní parí pátápátá òun náà ni wípé èèwọ̀ lọ́jẹ́ kéèyàn máa balẹ̀ jẹ́ èèwọ̀ ni kéèyàn máa balẹ̀ jẹ́ gbogbo ohun ti jẹ mọ́ ẹ̀ṣẹ̀ nínú àwọn ìran àkàtúnyẹ̀ fi ba orílẹ̀ jẹ́ ni ọlọ́run kọ́lá ìgbà kẹ́lẹ́ kọ̀ọ̀kan kò níbi ìbàlẹ̀ jẹ́ kalimatani khafifatani ala lisani thaqilatani fil mizani habibatani ila rahmani subhanallah wa bihamdihi subhanallah ìbéèrè one two three four five ọ̀yà one ọ̀sán lọ́kàtà. Thank you wọ́n ní sọlá tó lè ṣe tọ́ sọlá tó tá a máa ń ṣe tá a fi máa ń wá òdò wọ́n ń sáré pé tá a wà àárín àwọn ògúndínlé èèyàn wà àwa béèrè lọ́wọ́ oníbèrè pé kí ló dé tí wọ́n náà lọ bá àwọn ògúndégbé torí ìbáwọn ògúndégbé tàmá ìran kan ní pé gbóńtọ̀ náà padà dògúndégbé irú wọn bí ọ̀bá dá gbogbo yàgbé irú tiwọn ó súnmọ́ pé ó ti dògúndégbé sọmọ pé torí pé kò burú kò burú yóò ti di ọ̀rọ̀ lóun tó burú kódà ẹ má jà bá àwọn èèyàn burúkú gbé àwọn èèyàn rí àwọn èèyàn tó dáa òun náà làwọn máa bá gbé tọba ti wá rí báyìí sọláàtù yìí sọláàtù jama lọpọ ju taari kò sí àdáṣe ní àtijọ́ ayé ànígbà Muhammad sallallahu alaihi wasallam torí pé wọn nìkan kọ́ ló bùkátà rẹ̀ tọ tọba wa ṣe fúnra ara rẹ̀ tọ ọbẹ lọhùn torí pé wọn nìkan lórí rẹ̀ lágbègbè tẹ wà ó súnmọ́ Ọlọ́run ọba ìlẹkẹlẹ lè gbàdúrà rẹ̀ wá ìletò tó súnmọ́ yín tí wọ́n sọ pé odò ọ̀rọ̀ ń bẹ náà táwọn ènìyàn ọlọ́run wà lọ ọbẹ̀ kẹ lọ bí ọlọ́run ọba tó kẹ lọ sí sọ́láàtù tó kọ́ lọ́run ọba ìrèké lọ́rọ́ jù àti káwọn ẹ̀gbẹ́ jẹ́ ègún de tẹ́wọ́ náà ń bá gbé ó ṣe pàtàkì kí wọn náà kìlọ̀ fún ọkọ dẹ́rù bá wọn dẹ́rù ọlọ́run bàbá wọn kó bá wọn sọ̀rọ̀ tó fi ronúkú àdàtà náà fún wọn sílọ̀ díẹ̀ díẹ̀ tó fi jẹ́ pé tó wọ́n pa ogún de sí mo yọ̀ ọ̀rọ̀ fún ọ pé tó ẹjẹ́ àti ìsìnkú fáàrù ẹjẹ́ àlọ́ bẹ́lẹ̀ ẹjẹ́ àlọ́ sẹ̀sọ̀ láti ọlọ́run gbàdúrà wa lẹ́nu ọba ọlọ́run lè tara bẹ́ẹ̀ náà gbàdúrà gẹ́gẹ́ bí àti ìdúwàdúwà alayhi salatu wassalam yẹ bọ́ sọ̀rọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ tẹ́kùtìrù rabbakum innahu kana ghaffara wọ́n sọ fún wọn pé ẹ tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run yìí ọba tí foríjì yẹn ni tẹ́ bá ti bẹ́ẹ̀ yursilis samaa alaykum midrara yóò rọ òjò kalẹ̀ fún sánmà ní tẹ̀tẹ̀lé wọ́n yóò dédé fún mi amwalin wa banin yóò kún yín lọ́wọ́ pẹ̀lú àwọn ọmọ pẹ̀lú àwọn dúkìá àti ọmọ wa yaj'al lakum jannati yóò kún yín ní ọgbà òkú tọ́pọ̀ wa yaj'al lakum anhara gbogbo àwọn odò yìí tó ti gbẹ látara ẹsẹ̀ fáàm sókè kí wọn náà má ba àwọn òògùn èé má ba àwọn ṣe má ṣe báyìí nìsín kọ́ lọ́wọ́ sílọ̀ náà nọ́mbà tù nọ́mbà tù rí náà. condition tọ́ba jẹ́ pé wọ́n ní ọkùnrin ni wọ́n sọ pé ọkùnrin tó súnmọ́ ìyàwó ẹ̀ lọ́sàn-án rọ̀mọ́dọ́ọ̀nù wọ́n lòun ni yóò san gbèsè tó já àti ìtanràn bẹ́láìtì tó fi ẹ̀sìn gbé kalẹ̀ wọ́n ní kí bóòlù ọkùnrin ti sórí lágbègbè yẹn tóbìnrin ò lórí àpò tí nǹkan fún ọ̀dà obìnrin torí pé lọ́pọ̀lọpọ̀ obìnrin jẹ́ ní tẹ́ǹkù ní pàpà mara ìwọlọ́jọ́ kọ rẹ̀ ipa ọkùnrin ti borí tóbìnrin àbí ẹ̀kọ́ ni ipa ọkùnrin borí obìnrin yìí ń sẹ́ni ìsẹ́ni àwọn ẹgbẹ́ta àwòsí bàbá ni má bẹ́ẹ̀ ni tò lọ́pọ̀lọpọ̀ lọ́jẹ́ pé ìtú láti ní ọ̀jẹ̀ kóbìnrin tó wọ́n bá san àwẹ̀ báyìí àwẹ̀ ẹyọ kan ṣoṣo dé tọ́jú àwẹ̀ ọjọ́ tó ń jáde náà ló wọ́n. ṣùgbọ́n ká pín obìnrin gẹ́gẹ́ fúnra ara rẹ̀ lọ́ba jẹ́ fìtínà yẹn tọkùnrin fi rọ́ọ̀lù àgbà yín lọ́kàn méjèèjì ọlọ́múra fìtínà kọ̀kọ̀ ó sì málámalà málámalà lọ́ba wọ sọ láìlọ́ọ̀nù nulẹ̀ ní bá ń ṣe bí ẹjọ́ níwájú ọkọ rẹ̀ báyìí gbogbo bí tọkọ dúró sí onífìdí náà wọ̀ rẹ̀ ó ti ti tilẹ̀ gbọ́dọ̀ kọ́kọ́rọ́ àpò àmọ́ tí a mọ̀ pé wàhálà dé gbọ́gbọ́ dé UCC nìkan ní UCC ó ara ilé ẹ̀mí ò léegun ọlọ́mọ ni pàápàá jùlọ tó tún lọ jẹ́ èèyàn kò fi yẹn pé èèyàn gbọ́dọ̀ dé tọ́ tọ́ba lọ jẹ́ bẹ́ẹ̀ ni jọ ọ̀ràn wọn ò ní Ah, wọ́n gbà tí ó pè pérépéré oṣù méjì méjì ṣùgbọ́n torí kóbìnrin lọ́pọ̀lọpọ̀ a máa ń kó wọn papá mọ́ra ni ló fi jẹ́ pé ìtún ó tẹ̀lé àfi tọ́ bá rí bá a ti sọ yìí tó tó wá kan obìnrin ní gbọ̀ngbọ̀ngbọ̀n lọ́kàrà rẹ̀ náà ìbéèrè tọ̀tẹ̀ nàmbà tírì ṣé nàmbà tírì ò ti bí ọ̀yà. àrùn sẹ́jú márùn-ún ọ̀dà mi ní ìjà ọ̀ torí pé tẹ̀ jẹ ni. ná àrùn five minutes bíi ibò ọ̀ wà là á àdídẹ̀ ẹ̀kọ́ làákà yóò kó òfin. Thank bọ̀ láti pin gbogbo nẹ́tíwọ̀kì ara rẹ̀ ní sílé mọ́ àti tábìlì ní dédé o ọlọ́run á ọlọ́run o àwọn tó lù ṣẹlẹ̀ báyìí ṣẹlẹ̀ sí ọlọ́run bá ní fún ọ lálàáfíà ọlọ́run bá ní fún ọ lálàáfíà ẹni tọ́ka lọ́mọ o ọ̀wá ni ẹni tọ́ka lọ́mọ o oríṣiríṣi àdánwò àárẹ̀ ọ̀nbẹ lọ́dọ̀ ọlọ́run tí wọ́n fi ń kàn yín dá. ká lè rórí ká lè wòye ni o torí pé òsì wá ló fi dàbí èèyàn lọ́dọ̀ àwọn tí ń ti àdánwò tó tóbi. sẹ́rí kọ̀ǹdíṣàn ẹni tí wọ́n sọ pé láàrin ìtọ́jú márùn-ún nǹkan lè ṣe ìtẹ́pẹ́lẹ́ ìtọ́jú márùn-ún yẹn tó tún wà nọ́mà tí lè ti nǹkan kan lè mọ́ sí ma ó sì lè sílẹ̀ ní sílẹ̀ mẹ́ta tọ́ba jẹ́ pé bí nǹkan yẹn ti ń ṣe kì í ṣe é pé ọ̀n gba wípé wọ́n máa lò ó fún lásìkò tí nǹkan ṣe yẹn tábí kìíní yẹn náà tọ́ba ṣe fúnra ara rẹ̀ náà ní kìíní ara rẹ̀ ó padà wálẹ̀ padà tàbí pé nta àti sinai nípa àmà ń bẹ lọ́hùn wọn so wallahu ta'ala a'lam tí ọba ti sin kankan tó gbọ́n àwẹ̀ rẹ̀ ń bẹ lásìkò tí ń gbàwé àwọn tó kò sin kankan kọ́ máa gbàwé rẹ̀ lọ ṣùgbọ́n ká pé kò rọ́gbọ́n dá sí àṣekọ́jẹ kò mọ̀ bí sì ṣe sábà máa ń tẹ̀lẹ̀ sí náà nìyẹn. tọ́ a sọ pé tí ọba ń rí gbà nínú ààwẹ̀ tí ọba tẹ̀lẹ̀ sí alihamudulilayi èyí tí bá ti ń tẹ̀lẹ̀ sí tó jẹ́ pé yọ máa àṣekọ́jẹ nǹkan náà àti pé kọ́ máa san fídíà ń báyìí ọlọ́run ta àìlẹ́ àìlẹ́ wọ́n ní sọ̀látò òjò sọ̀látò lè ti tán sáàkì sókè ni àbá kejẹjẹ àkejẹjẹ nítorí pé bí ẹgbà wa ti gbé wa wọ́n lánàá bí ka súrà tó gùn tó gùn wọn sọ pé súrà tó báyìí ìdí báyìí ni ha sòtú wọ́n bá ti gbé wa pé súrà báyìí gan ajẹ́ pé látara pé àti sọlọ ti bá ń kí ó jẹ́jẹ́ gbà mí ní máa ṣe kíni o ní máa ń gun àwọn èèyàn gbọ́ tí mọ̀ pé súrà báyìí lánàá bí kéde kàbá yìí Ah. ok ṣé ìbéèrè yẹn ò lóyún kọ̀ọ̀kan mọ́ lọ́dọ̀ dàbí ẹ pé ìbéèrè yẹn gẹ́gẹ́ bíi tó yé mi ó lóyún ọkàn mọ́ ó tún pọ̀ mọ́ dání. jẹ́sìn dáhùn béèrè rẹ bẹ́ẹ̀ wọ́n ní ìjọ burú kẹlẹ fi ọwọ́ iṣẹ́ ọwọ́ kọkàn sọ ibi sápánná afẹ́ fi àfa tí ó ṣe wá sí rọmọdán fún wa á ní kò burú tá a bá ti ní fi kówó jọ. ti kówó jọ tí ìbá ti ká afẹ́ lu rọmọdán lábẹ́ níwà tí ṣe kí ni o láti fi kówó jọ níwà tí lásán náà lábẹ́ ah, yorùbá yóò yé mi máa wò sẹ́wọ̀n pé yorùbá yóò yé yàn máa èyí tí kẹsẹ̀ ni pé tẹ bá fẹ́ pè yàn fún wáàsí pé ẹbẹ́ ti wáàsí pápán náà tí wọ́n pe á àwọn iṣẹ́ ọwọ́ tí wọ́n bẹ ládùúgbò wa yìí lérí àtẹ̀yìn wa yìí wọ́n mọ̀ sí gbìyànjú wọ́n pe àáfà tó gbádùn tó ńlá láàfíà ọwọ́ abáwa sọ̀rọ̀ rọ̀mọdọ́n ara tù wá ara wa yá gágá àti ẹ̀mọ̀ dájú òfin ẹ̀sọ́ lọ́wọ́ ẹ̀sán táàrí bí ọlọ́dà kò bá ní sàn wọ́n má jẹ́ kí ẹgbẹ́ wọn yẹn ọ́ dàrú àwa láàmú àṣàjọ abẹ́ fún ṣùgbọ́n ká pé ẹ bá fi yẹn ṣe Edward ní tẹ́ fẹ́ ti gangan bẹ lábẹ́ ìsàlẹ̀ ìkan nínú àwọn ọ̀jọ̀gbọ́n àfàwà sẹ́kọ̀ ibùdó ọ̀sẹ̀mí rahimahullah ta'ala náà olùmọ̀wá wọn ni wàhùn lè kó lè àmìlẹ̀ bìnní yàtí wọ́tọ́dá àlàlẹ̀ mọ̀tálì bàbá ìlàtí fa iná malẹ̀ àmàlù bìnní yàtí kama àdáàmì nìkọ́bàrẹ̀ ńdẹ́kọ́tì. bàbá ní pé wàhùn lè kó lè àmìlẹ̀ bìnní yàtí dájọ́ fún gbogbo ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú àníyàn fi ṣe. afẹ́ kó jọ àwọn àbí kan. sẹ́gbọ́n afẹ́ kó owó á wàá pe àfa pé ọwọ́ àbáwá ti wá sí nígbà tá a wá fẹ́ ṣe níta fẹ́ ṣe nígbà tá a fẹ́ ṣe a pé launching launching launching ṣe lọ́wọ́ àlókè àbí Ramadan lecture Ramadan lecture Ramadan lecture àbí ọ̀yà àtọ̀jọ́mọ́ sẹ́ńpẹ́ tó sọ pé launching launching launching halali ni tó bá lóun fẹ́ ti launching ẹgbẹ́ òun kan lọ́gbìgbà tẹ́gbẹ́gbẹ́ ti ń sọ̀rọ̀ rẹ̀ yẹn kì í ṣe gbé tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn tó nígbà tó wá ṣe lẹ́tíọ̀ ẹ̀tọ́ ni wọn àwọn ti lọ́ọ̀tì wọn ni bí àwọn ọ̀bẹ kí rúdòkó yọ ọ̀pá sóko lásán àkàrẹ́ ni tí wọ́n gbà wọn náà níyànjú nípa ọ̀rọ̀ ọlọ́run bóyá táwọn ṣe nínú ẹgbẹ́ yẹn sọ́bófin ọlọ́run mu àbí òbófin ọlọ́run ọba mu kí ló yẹ ká gbáríjọ lé lórí kí ló yẹ ká parapọ̀ lé lórí lápẹ̀rẹ̀ sẹ́mi pé lọ́ọ̀tì lọ sọ fáyé fóun ṣe tọ́ba sọ pé ẹsẹ̀ wá sí kò sẹ́ni kankan tí ó tí ó bù sí. ṣùgbọ́n tí a bá sọ pé pre Ramadan lecture pre Ramadan lecture Ramadan lecture tọ́ba ajẹ́kọ́ lọ yí nǹkan mi yẹn ni àkéèsí wa torí pé tába dákọ̀ rọ̀mọ́dọ́ọ̀nù tàbí àfẹ́sẹ̀ sí ti ẹ̀ńkọ́rọ̀ ẹ̀sìn nìyẹn tó báyìí ni ibi tá a ń láti kíyèsí lọ́pọ̀lọpọ̀ nìyẹn ṣùgbọ́n sápáná kápẹ́ béèrè tó béèrè tí ò pamọ́ tí ò sì lóyún tí ò sì fa kankan dání wípé tí ẹgbẹ́ kan lè pe àbá àti kọ́wá ṣe wáàsí tí ọba ṣùgbọ́n tó wáyé kó ti kó nǹkan míì táwa mọ̀ kó kó sínú yẹn tó ti kó sínú nítorí pé ẹ mọ̀ pé invitation ti jáde abẹ́ ẹ̀kọ́ ni hmm. so ńgbà tí invitation ti jáde èèyàn ti mọ tí ó kó sínú torí ẹ̀ ká máa ká máa wo àníyàn wa pẹ̀lú iṣẹ́ tá a bá fẹ́ ṣe àfáà ní pé ká dájọ́ fún gbogbo òṣìṣẹ́ pẹ̀lú àníyàn rẹ̀ ká tilẹ̀kùn ètè mẹ́ni tó fẹ́ dé ọ̀pọ̀lọpọ̀ mi bẹ owó rìbá lọ́fẹ́ ṣe yóò wá gbé ọ̀nà tàbí nímọ̀ pé rìbá ni wọ́n kọ kalẹ̀ wájú ọlọ́run pé múrídìí ni onírìbá ni ẹlòmíì ìyàwó tọ́lọ́run ò fẹ́ ká ṣe ní ọ̀fẹ́ fi àmọ́ pé ọkàn fẹ́ sí ìyàwó náà mọ̀ pé àbáraka lọ́fẹ́ àti ètò àmọ́ ṣe pè fún lórí ẹ̀ èyí tó fi ẹ̀sìn ọlọ́run ìyàwó tọ́lọ́run gbà wọlé pé ká serú rẹ̀ ló fẹ́ ṣe tòótọ́ bá dé ṣe fún wa wọ́n ní gẹ́gẹ́ bó ti wá látọ̀dọ̀ àfa wa Umar fanabi wa Muhammad sallallahu alayhi wa sallam ti ni gbogbo àwọn tá a bá ń jẹ àwọn wa débi pé a fẹ́ ṣe nǹkan kí ló dé tá ń pa wọ́n sófo nípa pé ká béèrè tọ́sọ́nà lórí fẹ́ láàrin ara wa láwọn àtàjọ máa ti tẹ ọwọ́ yẹn àmọ́ ara láàrin wa kí ló lẹ́yìn náà ni pé ọ̀pọ̀lọpọ̀ ẹ máa wò ó gbogbo àwọn nǹkan tẹ́ ẹ máa sọ yìí ó súnmọ́ pẹ́jẹ́ pé ibi téèyàn lọ máa fara ti àwọn kan tó ti pé kò tún ní sí ẹsẹ̀ gidi lára àwọn tó ti fàrí dáadáa gbọ́ tó dúdú lára wọn láti máa dèkìlì láwọn àtẹ̀lé ẹ dákun arọ̀ púpọ̀ jù arọ̀ púpọ̀ jù ayé ìyá àdàtà yé àdàsílẹ̀ náà ni àlùkìyàmọ̀ yà lọ́ba ẹ̀sìn láti bá pàdé wájú ọlọ́wọ́n ọba ìlẹ̀fẹ́lá ẹ jẹ́ ká má máa kí orúkọ ẹ̀sìn ká má máa fi ṣe ṣe nǹkan ayé kan pẹ̀tọ̀ orúkọ ẹ̀sìn ló gbé lójú tá ò ni ṣùgbọ́n táyé pé ayé gangan níbẹ̀ ní abẹ́rẹ́ torí tí fọ́ọ̀mù títí yẹn jọ nìyẹn ọ̀rọ̀ ẹ̀sìn ṣùgbọ́n ayé labẹ́ ti kíni o làfẹ́ lò ní ara rẹ̀ àbí ọlọ́run ọba kọ́lọ́n kọ́wọ́ lágbára gbogbo la tẹ́mi àtẹnìkọ̀ kan wá ọlọ́run kò tún wá sí o ọlọ́run kò tún tẹ́mi àtẹnìkọ̀ kan wá sí ọlọ́run tẹ́mi àtẹnìkọ̀ kan wá sí i tí gbogbo wa ń jẹ́ ọmọ àyà nú ẹ̀sìn sí òun náà ní nàfẹ́ àbáyọ ọlọ́run kó dà kó fún ọlọ́wọ́ ọlọ́run ham. èèyàn. ọ̀rọ̀ kọ́rọ̀ lọ gbọ́ wọn náà ti lè gbé fóònù nígbà tó o bá ti ṣe tá àti kọ́rọ̀ tó ti báyìí ọ̀rọ̀ ọ̀hún dáadáa kó o gbé kọ́ọ̀lù ẹ̀ ọkàn máa gbọ́gbọ́ púpọ̀ títí ni tó ti báyìí nígbà náà sọ ìsọkúsọ bíbẹ̀ kọ́ nítọ́ da ká sọ fún ọ ni pé èyí ṣe nǹkan kan náà kò ní tọ́ fẹ́ fi kọ́ọ̀lù ẹ̀ sí àti pé tí wọ́n máa ń sọ fún wa pé àìsè yín kálá àdáwọ̀ bò àìtó ìyàwó ni má di wọn bọ lẹ́gbẹ̀ẹ́ irú ìyàwó ni wọ́n ní torí ọmọ lọ sí mi àmọ̀lẹ́bí tó fi fẹ́ fẹ́ òun àá ọ̀dà tó ọ̀dà tó owú yìí obìnrin tó bá ẹ má yọjú sí bàbá mi ah a'udhu billahi minash shaitanir rajim èmi ètè rú ẹ sórí pé má náà tèmi sọ́jọ́rú yẹn ah tí wọ́n bá fẹ́ mi wọ́n mọ bàbá gbèsè pé bá a kà dáàdi rẹ̀ máa ń rí mi kọ́ o tẹ̀gbé yẹn lọ́kọ̀ mọ́mí rẹ̀ mọ́ mi wọ́n máa ń rí mi ìyẹn kọ́ làwa sọ o bàbá gbà ó fi ọ̀dà kalẹ̀ ọ̀tà kókó yín ìyẹn gangan lọ̀rọ̀ ojúlówó ọ̀rọ̀ nìyẹn ìmọ̀lá ìṣe bẹ́ẹ̀ ẹja sọ̀rọ̀ gbogbo àwọn ènìyàn kúrin gbogbo ìṣekúṣe kan fẹ́ pé àwọn èèyàn fún wa máa fi ìdọ̀tí kan wọ́n fi máa tàtìtì lọ báyìí kọ́lọ́wọ́n bá kọ́dà kọ́la èmi àti ẹnì kọ̀ọ̀kan àgbo méje ti di lò.

Ah, tẹ̀rí ìtọ́dájú ìtọ́dájú ó ní kí ilé iṣẹ́ kó gbé ìtọ́rù yẹn pé mo gbé ìtọ́rù ọjọ́ kan ò ní mọ́sálásí ibi báyìí ló ti gbé jù ìtọ́rù tẹ̀rí o ibi báyìí báyìí ló ti wá o kíkéde tá a sì sọ pé ibi báyìí ló ti wá kìí ṣe pé ẹni tó ní ń fẹ́ kákéde òun ní ti àlẹ́ ààbò ṣùgbọ́n àfi ń ṣe wá lákàn ẹ̀yìn yòókù ẹ wọlé ilé ilé iṣẹ́ tó gbé sí ní ìwá kéré ẹ̀yin ilé iṣẹ́ bá bàbàbà kí wàá lẹ̀ yín ṣe hikma ti ń bẹ́nu kákéde zaka nìyí fún zaka gangan fún rẹ̀ tòtọ́ lọ ní intobẹ́tò sọ̀dà kọ́ọ̀tì fún ní ìmọ̀ àhìn tẹ́ bá fi zaka hàn báyìí ọ̀dà àpọ̀ wẹ̀yìn tó kó hà tẹ́ bá ti pamọ́ wọ̀tú tó hà lùkù kọ̀rọ̀ tẹ́ wá fáwọn aláìní wọ́n fún wa kọ́ ìrùlá lólórí fún yín jù ṣùgbọ́n tó gbọ́n bá ń bẹ́ẹ̀ bí ká fi hàn á bàtì hàn rẹ̀ eléyìí lọ dáa jù ṣùgbọ́n ká pé ibi tá à ń sọ yìí àwọn èrò pọ̀ ń bẹ́ẹ̀ báwọn yòrò ti pọ̀ mbẹ́ wọn ò sì rí ọ̀rọ̀ náà ọba gbọ́ kò sì rọrùn fáwọn tí wọ́n ń bẹ nínú ilé iṣẹ́ yẹn pé kí wọ́n jáde gẹ́gẹ́ bí irú iṣẹ́ táwọn ń ṣe tí àwọn sára wọn ọ̀yá yẹn wọ́n lè láǹfààní àti jókòó báyìí ní ọ̀dọ̀ wọn wọ́n máa gbọ́rọ̀ ọlọ́run báyìí tí ó sì rọrùn fún wọn láti pé kí wọ́n kó wọn wá sí ìlú àyè táwọn èèyàn wà lèyàn wá lọ pé àkùn ah, yìí lọ́jọ́ kan ah, subhanallah tí èsì tàlẹ́ àpò àdá burú kankan bẹ sáníyàn ẹni tó gbé kalẹ̀ bá ti dà àníyàn rẹ tó bá ti mọ́ sọ́dọ̀ ọlọ́run ọba ìlẹ̀kẹ́ la pé mo fẹ́ káwọn ènìyàn náà kó ṣe wá àti ọjọ́ kan fún wọn gbọ́ so ó ṣe é ti fẹ́ pé tẹ̀síìrì tá à ń sọ yìí ó lè má jẹ tẹ̀síìrì ní kúránì báyìí ó lè jẹ́ ọ̀rọ̀ tí ó ṣerú ju kò irú àyè yẹn láǹfààní kankankankan bóyá kéèyàn sọ̀rọ̀ lórí kíni tí ń jẹ́ àdánwò látọ̀dọ̀ ọlọ́run ta ní ìfàdánwò kan yẹn lápẹ̀rẹ̀ ẹ̀rì bá láàrin oṣù kíni o yọ sáǹfààní tọkọ̀ ní ìnú orúṣi sí yẹn so sáníyàn ni tó ní bá dáa ìwà sọ pé kò sàbòrò ṣùgbọ́n àmọ́ àmọ́ sọ pé pé gbogbo tá a bá ti sọ láti mọ́gírìbì wa mọ́sálásí là ń láti ṣe kíni o là ń láti ṣe wallahu ta'ala a'lam subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk